وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليتي يتوقف الله أشي أصلاته النبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا kó bá àwọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tó bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyam lẹ́yìn a máa tẹ̀síwájú bí idhnillahi ta'ala nínú àlàyé umdatul ahkam eléyìí tá a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa àwọn ìdájọ́ tó ní ṣe ìláwọn ìjọsìn wa fún Allah subhanahu wa ta'ala. a máa wá tẹ̀síwájú lọ náà lónìí mi ọ̀rọ̀ tí kìí ṣe tọ́lọ́ ọ̀rọ̀ tí kìí ṣe tànàbì kí ń jẹ́ ọ̀rọ̀ ìfẹ́ inú ọlọ́mọṣáà gbé kúrò ní orí àwọn wa. gbogbo تابع a لما sọ lọ́mọdé àdúgbò yìí ni qala Allah qala rasuluhu qala sahaba. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي الصلاة فليصليها إذا ذكرها ولا كفارة لها, ولا كفارة لها إلا ذلك وتلا قوله تعالى فأقم الصلاة لذكري ولمسلم من نسي الصلاة أو نام عنها فكفارتها أن يصليها إذا ذكرها عن جابر بن عبد الله رضي الله عنهما أن معاذ بن جبل كان يصلي مع رسول الله صلى الله عليه وسلم العشاء العشاء الآخرة ثم يرجع إلى قومه فيصلي فيهم تلك الصلاة عن أنس بن مالك رضي الله عنه قال كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم في شدة الحرب فإذا لم يستطع أحدنا أن, أن يمكن جبهته من الأرض بسط ثوبه فسجد عليه عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يصلي أحد ابن مالك رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين. أنا مسابقة يا رسول الله النبي odidi ìdájọ́ kan gbòógì òun la fẹ́ kọ́ lẹ́nu àmọ́ tatafarra'u anha jumlatun min al-masail wal-ahkam àmọ́ lábẹ́ ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ míì náà wà jáde lábẹ́ bẹ̀ látàrí hadithu yìí ọlọ́mọṣà fún wa ní aṣọ yìí rẹ̀ Anas ibn Malik radiyallahu ta'ala anhu nínú àwọn sáà bí ó ṣe fílmọ́ fàánàbí ni ó mùsùlẹ́yìn tó bí anas ibn malik radiyallahu anhu tó padà níyàwó Abu Talha olókanlẹ̀kanlẹ̀ mú anas báyìí ó sì mú lọ́dọ̀ ànábì ìrẹ́ ànábì ọmọ yìí rèé ẹ̀mọ bí ìgbà tí àwọn ìyá bá mú àwọn ọmọ wálé kí ó tí wọ́n wá ní ẹgbà owó àtòkú rẹ̀ àtàyé rẹ̀ tìyìn bẹ́ẹ̀ náà nìyà Anas ibn Malik radiyallahu anhu lẹ́sìn wá náà sì wá ní lọ́jọ́ náà ó jẹ́ dídé bí ayé délẹ̀ yorùbá lónìí máa mọ ọmọ bí ìyàtọ̀ tó àsìkò rẹ̀ àti àtàyè rẹ̀ ọlọ́kọ̀ṣà àdúrà tọ́lọ́ ìṣiríṣi ló kú tá à ń gbọ́ ní. fàálà kó lè hàl Anas ibn Malik radiyallahu anhu ó wá jẹ́ni tó ṣe pọ́dọ̀ ànábì náà ló wá wà ọ̀dọ̀ ànábì náà ló gbé gbàdá ìbánibẹ́ lọ ṣe nǹkan òní ó ṣe é òun ni ó mọ bá nẹ́bí bí nǹkan dání òun ni ó mọ tẹ̀lé ànábì ìgbà tó mọ kí ó ń tẹ̀lé àfa ó sì sílẹ̀ ní tó bẹ̀ tóbi ọdún mẹ́sàn-án sí mẹ́wàá bó ti wá sí tó yìí ojú ọmọ tó gbọ́rọ̀ lọ́dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó lè ra àwọn ẹ̀kọ́ kọ́ tí ó fi pàwà ní ọmọ yìí náà láti nà ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹ̀kọ́ tó wá kọ́ náà lélẹ́yìí ó náà nígbà wa Muhammad sallallahu alaihi wasallam tá a nẹ́bí sọ̀rọ̀ kan kó tó lọ pé. man nasiya salatan falyusalliha idha dhakaraha. ó lẹ́ni bá gbàgbéra láti mọ́ kírun ìgbàgbé ṣe kó wá kírun. anábì ní falyusalliha irun tó gbàgbé jù sílẹ̀ yẹ kó yá sínú ọ̀hún ìlà dàkàrà nígbà tó bá ti rántí gbóhùn ìtì adábíwá ni wàlá kàfàrọ̀tà láha ìlà zàlẹ̀ kò wá sí nǹkan tó lè pa kan lè rẹ̀ níwájú ọlọ́run fún ìlà zàlẹ̀ àti kírun ọ̀hún la kafarata laha illa bá kò nítàn tó kọjá pé irun tó kì í tó gbàgbé tó ṣe kí ni jọmọ ẹ ọ̀dà láyìn lẹ́wọ̀n àdáni kì í jẹ́rẹ̀ kí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá pé ọlọ́ni ẹ máa kírun láti máa lùsìn láti ìmì ọlọ́run. sáńkì àyà yìí anábì ló kí e níbi hadithi yìí ni àbáwọn ìkánú àwọn tó gba hadithi yìí wá àgbàtó níbẹ̀ insha Allah. wà ní muslim. nínú ẹgbẹ́ wa tó ń bẹ́ẹ̀ nínú sahih muslim. ọlẹ́ni bá gbàgbé irun. àwọn náà mà án ha. àbí kìí ṣe pé gbàgbé naturally ó sùn lọ ni níbi ó ti sùn àti wá sí gbogbo òun ó wá tají kàfàrọ̀ rẹ̀ ijó fi tánà ọ̀run tó gbàgbé láìkí yìí ìdá zakarọ̀ ha ó ní pé kó yá kírun ọ̀hún ìdá zakarọ̀ ha nígbà tó bá ti rántí ẹ̀ kéde tó bá rántí òun kó lè sọ̀rọ̀ ní gbàgbé kó ṣàlùwàlá kí ni kó ṣe kó ọ̀rọ̀ àdẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam òun la gbọ́ nǹkan wa pọ̀ tá a kọ́ lábẹ́ ọ̀rọ̀ yìí alákọ̀ọ́kọ́ nu ta kọ́kọ́ rí kájẹ tó wọnú ìdájọ́ tó kàn wá ó ní pé ẹjẹ́ àmọ́ dúpẹ́ fọlọ́run pa jẹ́ mùsùlùmí alihamudulilayi ọlọ́run dákun wọ́n gba ìsìlámù kúrò lọ́wọ́ wa nínú ọ̀run àtìdẹ́kùn tẹ́sìn yìí mú wa ó ní kọ́ ọba tó sún gbàgbé ọláǹfààní àti kí ọ̀sìn lẹ́sẹ̀ lórí bọ́ ṣe sùn ọ̀ní ló kú èrè pé àwọn náà ti wá ọ̀sìn wá sùn tásìkò òun fi wá ń kọjá ẹ̀sìn ní ìrọ̀rùn púpọ̀ olúwa ti sọ fún wa náà alukọ̀rọ̀ á pé wà máa ń dà áìnà alaykum fi dín ní ìhàn يريد الله بكم اليسر وما يريد بكم العسر ọlọ́run ní dẹ̀ra aláfẹ́ fún yín àfẹ́nira fún yín bó ti lè wo kékeré mọ́ olóbírù ìdájọ́ yìí ìdájọ́ yìí ká gbọ́ yé dáadáa bí Islam rọrùn dé orun tán wí yìí ìgbàgbé tán wí yìí tọ́lọ́wọ́n bá ṣe ẹ̀jẹ̀ fún wa yìí ó lórun àti ìgbàgbé tó dé lẹ́bù pásìkò òun kọjá tọ́jà tí kò bá ti kọjá ọ̀tí ní ọ̀tí kọ̀míṣẹ́ níṣẹ́ torí ẹni tí ó sùn gan-an ó sì lè kírun ẹ̀rọ zoro ó wọlé lágbo kan lọ́dún méjì gbogbo aláǹfààní àti kí látàgbò tó ti wọlé o àwọn tó bá kí lágbo kan lórí iná sí ẹ kí lágbo kan kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún lóòrùn ni ẹ kí lágbo kan àbọ̀ lóòrùn ni ẹ kí lágbo méjì lóòrùn ni ẹ kí lágbo mẹ́ta lóòrùn ni kódà ẹ kí lágbo mẹ́ta àbọ̀ lóòrùn ni tábí máa lọ bí tò fọ́ sínú àṣírí wọlé nìyí. irú jẹjẹrẹ àwọn ọmọ mi ni kékeré kan wá sùn láti aago méjìlá ọ̀sán àbí láti aago mọ́kànlá ló ti sùn pé yóò rẹ̀ ní pé akó rẹ̀ ní pé yóò ṣàìsàn kan ní kò wá rẹ̀ ní jí nígbà ó sùn títí fa àfiwá kínú lórí tó ti wọlé láti ibi ìtò wọn rùn ìgbà tí ó mọ sáájí ọ̀nà sáájí sago márùn rọ̀lẹ́ àsìkò zúwìrì ti kọjá àbí ó ti kọjá ní yusril islam nínú ìdẹ̀kùn tó wà nínú islam ni pé kẹ́ni ó ní ó fọkàn balẹ̀ ó ṣe kí ni jama fọkàn rẹ̀ balẹ̀ má dìde má gbọ̀ sí ìhùnhùn ọ̀sàgbápò wájú ọlọ́run tí bọ́ sá sùn gbàgbé ni ńgbọ̀ jíun náà ńgbọ̀ jíun náà lọ ìgbàgbé ọ̀sàgbọ̀ aláàrẹ̀ ọ̀kírun rẹ̀. káṣíwọ́n wà ìbánu kùráyì náà sọ kíní sọ fún wa inú Suratul Baqara àdúrà àwọn ẹni rí mu ee àwọn ẹni rí sàdúrà pé Rabbana la tu'akhidhna iná sí iná àtàkùn olùwàdàkùn má fi bí wá má fi mú wa iná sí iná pé àgbàgbé ojúṣe wa àkàtó yẹ ká ṣe àó àwọn àtàkùn àbá àtàkùn kan tákùn má fi bí wá alẹ́sì tọ́lọ́wọ́ bá fún jọ́nà ní pé kọ̀dùfà àlùtù kọ̀dùfà àlùtù níta bèrè ohun ti ṣe a ní máa mú yín lórí àwọn tó bá jẹ́ àṣìṣe yín a ní mo yí orí tó bá jẹ́ kéré jọmọ́ ó bá jáde ṣe tẹ́ èyí ń jọ kàbáwọn ẹ̀sìn yìí ẹ̀sìn tó ṣe kéré jọmọ́ ó rọrùn ọlọ́dà kò mọ́ gba ìsìláàmù náà kú lọ́wọ́ wa bákan náà bá ti wá ló rọrùn yìí náà ìsìláàmù tó wá ní ká dolóró ju o ìsìláàmù oníkàṣe kí n jọmọ́ torí bá ti wí yìí ẹ̀sìn rọrùn ẹlòmíì gbọ́ báwọn yóò bá sọ di kí àti gbẹdẹmú kẹlẹ sí àsìkò òun wà tó yóò wá máa lọ ní sùn irú wọ̀ wọ́n náà o àbí wájú ní gbogbo ìgbà náà ni wọ́n máa ń sùn lásìkò òun kọ́ wa máa jẹ lójúmọ́ kó wá di bá bẹ́ẹ̀ nà ọkọ̀ wa ni a èmi sọ pé mọ́ndàmọ́ à ń sọ láti náà ó nà sí àá أو من, أو من نسي صلاة أو نام عنها عليكم السلام ورحمة الله àbí wọ míì náà tó ń gbọ́ wa mara rẹ̀ gbogbo àtúbà tiẹ̀ tó sẹ́fún lọ́tún máa ń yọ gbogbo àtúbà tiẹ̀ agomẹ́jọ àrọ̀ lọ sí wọ́n kí o wọ́n yẹ pé lójoojúmọ́ pọ̀ tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ ẹni tó bá yẹ pé lójoojúmọ́ lòun máa ń kí báyìí tó yẹ pé gbogbo àtúbà àti ẹ̀ àbí tó rùn bá tó yọ ẹ̀kọ́ kan ni màá bá wa sí jẹ̀ mọ́ irú ẹni yìí ọ̀wọ́nu hadith yìí o ọ̀sẹ̀ kí ni jẹ̀ mọ́ ọ̀wọ́nu hadith yìí torí pé ìwọ ọtí sọ tiẹ̀ ti bí ààlà ọtí sọ tiẹ̀ ti rẹ̀. أو من تعمد السهر إلى وقت السحر من من تعمد السهر إلى وقت السحر àwọn àbẹ̀ fẹ́ ọmọ ọmọ mẹ́ta ìsùn yóò wá ṣàìsùn dàsìkò sàárì ìgbà ní ó ṣẹ̀wà lọ́rẹ̀ sùn ìwọ́ alọ́rẹ̀ sùn ààbìbẹ̀rẹ̀ ẹ̀nu àṣùbá àdúrà sí gbóòrùn àṣùbá àtàwọn yóò máa lóhun sùn lọ́wọ́ ìwà mọ́fẹ́lẹ́lẹ́ sí ìdíké ebi tọ́lọ́ náà mo ṣe tó di àsìkò náà fìlà náà mo yan ìrọ̀ ìrọ̀ sọ́yí iwájú ọlọ́run kó tó máa ń kan náà bí láà ìjọba ọ̀nà ìyàlẹ́ o tọ́nà ìyàlẹ́ o bá ti dúró ọlọ́run ló wò níbi náà bílà rẹ ọ̀kẹ́ ọ̀nà ìyàwó mi ọ̀n ṣe náà bílà ká tó máa ní wọ tó ṣe pé kèsì ẹṣẹ náà bílà ni wọ́n máa ń yàn ó lè jẹ́ géèmù lọ́mọ ń plé tó ń jòkó sí géèmù tí ló fi máa ní ẹlòmí ń bẹ lè jẹ́jọ́ kan ní ó máa rò lórí fóònù ẹlòmí ń bẹ ó lè yorùbá ní ó máa wò ó lè ó lè má jẹ́ bí yorùbá náà yóò sáà máa wo fíìmù fíìmù ni ó wò fá ó lè wo lago mẹ́rin ọ̀rọ̀ yóò wà lóun lọ sùn ẹ wà jí kò ní jí ó lè jẹ́jọ́ kan ni ó máa rò tó yẹ kó ti sùn láti ago mẹ́sàn-án alẹ́ mẹ́sàn-án àbọ̀ ago mẹ́wàá irọ́ yóò máa rojọ́ yóò máa rí jí ó lè máa sùn lago méjìlá àbọ̀ ago kan òru yóò wà nìkan jí lásùbọ̀ àkùkọ àwọn tábìlì yìí ń bá wílẹ̀ ń pé máa ń mójútó òun rẹ̀ dáadáa kí ebi ìrún ṣeré àmọ́ lọ́bi sọ́ọ̀dì ló kàn gbàgbé gbọ́kan ni sọ́sílẹ̀ jírù kan báyìí máa ń ṣe jù àwọn tí gbàgbé máa ń ṣe láti gbérun lẹ̀ ó lẹ́ni tó ṣe pé ìrún kíkí mọ́ ẹ lára kódà bí ó wá mọ́ ẹ lára dé kì í sábà ní ìjàmọ́ gbogbo òun ẹ̀jẹ̀ mọ́ ni wọ́n ti ìjọ ní ìjànmọ́ bóyá ó pẹ́ wọlé kò wá kí ìṣáì ìṣáì wá bá lójú ọ̀nà ó ti wá wọlé ó ti ráwọn ọmọ ó ti rán ti kí ẹ káàbọ̀ ẹkú lé ti tó ń jẹ fún ibi ó jẹun sí náà ó kàn sùn lọ ni ó lè máa rántí mọ́ pé òun ò sì kí ẹ̀ṣà àwọn tí mo ń sábà gbàgbé wọn ṣe lè fi jọ́ kejì ó lè jẹ́ bí sẹ́kẹ̀ lóṣù ah inú traffic fún ọmọ wa tó ti ń kí ìṣáì lánàá ah ṣé mo lè padà kí ìṣáì gbà tí mo gbé nílẹ̀ ní ìfẹ́ yìí o irú àwọn ọmọ anábì sí kí ni anábì sọ̀rọ̀ bá wà ayé sọ̀rọ̀. àbẹ́ńtí pé kìí ṣe pé máa ń sábà sùn pé ajọ́ kan lóru kan gbé lọ àwọn abẹ́ tí wọ́n àṣùbà lóru bá gbé lọ kódà mi òun náà gbé lọ dé òta yí ọ̀rìntì ìgbà tó rò tó yọ pé yóò rò ló wá ojú wíńdò rẹ̀ lótọ̀ sí lábẹ́ àwọn orí èyí ti ṣàṣùbà pé yóò rẹ̀ ní bí akẹ́kẹ́ sí irú ẹni táwọn ní o ṣe gbogbo wọ́n tí mo rí òdúró déédéé tó ọmọ ń sùn gbogbo àṣùbá tó ìbọ́ta ti mú e orí ewu lọ wa o orí kí ni jọmọ́ orí ewu lọ wa o ọlọ́run ní já ṣàpapọ̀ o ọlọ́run ní já ṣàpapọ̀ o èyí ò jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ṣáájú ká tó máa lọ ó ní pé gbólóhùn kan wá níbi hadithi yẹn pé wà á kì í sọ̀láta lè fi kiri àwọn àfa wọn ní gbólóhùn ní mudrọ́jù ní lè sọ̀rọ̀ ìtàlá ní rasulillah sọ̀rọ̀ ìmọ̀ ànábì kọ́ ló kí áyà wọn ìkọ̀táàdá nínú àwọn ọmọ kéwú tí wọ́n ké látọ̀dọ̀ Anas ibn Malik ibn La'an kọ̀táàdá ibi ìdí àmà alóhùn ni ó kí àyà ńgbà tó náà kọ́ àwọn èèyàn ní àdéhùn yìí tó wá ká àyà ńgbà tó fún ẹ pé ẹnikẹ́ni tó bá gbàgbé tó kírun àbí tó gbàgbé láì kírun àbó sùn kó yà kí nígbà tó bá ti kírun tó bá ń kí. láàkà fáárọ̀ ta láha ìlànà kò sí ká fáárọ̀ rí ìfowópamọ́ àbúrò òun ká àyà yìí. láàrin yìí àwọn ọmọ kéwù la ṣàǹfààní ìlú àwọn afọ́dá àdíjì máa ń pè kíní kan ní mudraj láti mọ́ sọ fáwọn aláìmọ̀ kan táwọn máa ń pa àdí ẹlọ́rí jòkó ara ẹ jẹ́ má kẹnu ẹbọ ẹwọ́n parọ́ ọ̀rọ̀ kan máa nẹ́bí àwọn olóró pé wọ́n wà ń bí jẹ́ hadith irú àwọn èèyàn olóró pé wọ́n àwọn tó yẹ pé la ilaha òkè ní wọ́n nínú mà àwọn náà ti gbé kìíní ìkàlẹ̀ pé almudraj ń bẹ o alìjírọ́jù sì ń bẹ o alìjírọ́jù ni pé àwọn tó já àwọn àfa tán kó àwọn yẹn ní hadith nígbà míì wọ́n sọ̀rọ̀ látọ̀dọ̀ ara wọn àwọn ẹlòmíì ti ń gba tí wọ́n wá sí báwọn ni wọ́n sọ ìwọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ́ni tó wá lágbára sí ni pé tó máa ń ṣe lé mọ̀ ni pé bóun náà ṣe ń discover bóun náà ti ṣe kí ni bóun náà ṣe ń discover ìmọ̀ ni wọ́n sì tàtàbó àwọn àsàní tàtàbó àwọn àsàní ọlọ́mọsá àbára tí wọ́n lẹ́sàn lórí so tó lékè ní pé gbólóhùn áyà tí wọ́n ta ọ̀rọ̀ tá ní jama ọ̀rọ̀ kọ̀tàrà kìí ṣe ọ̀rọ̀ sọ̀rọ̀mà sọmúdúrọ̀dù ní fífi áyà lọ sí tọ́ ẹ̀dá bọ́sùn àgbọ̀yé hadith náà anagba muhammad sallallahu alaihi wasallam oni man nasiya salatan falyusalliha falyusalliha idha dhakara anabi yonki nígbà tó bá ṣe dínú tó bá rántí ẹ̀rí àti yóò ẹ̀rí yóò ọ̀rọ̀ yóò lọ́gbọ̀n. ẹni bá gbàgbé àkọ́kọ́ dá kọ́kọ́ correct impression kan èyí ò ló gbajúmọ̀ nílẹ̀ yorùbá wa yìí náà máa ń ké fún wa wọ́n lẹ́ni tó bá gbàgbé tí ò kírun kan níṣẹ́ kò kí ìṣáyìn lálẹ́ àná àbí tó fi sùn wọ́n wà ní ìṣáyìn ọ̀hún ó wá rántí láàárọ̀ ìgbó wọn ò kí ayé ẹ̀kọ́ ìgbóná tó wọ́n ní kó kí ẹ̀ẹ́dá ọ̀mọ́ wọ́n ti wá di ìṣá ẹlẹ́ẹ̀kejì ìṣá ìjọkejì wọ́n á ní kó tó kí ìṣá ẹlẹ́ẹ̀kejì o kó wá kí ìṣá ìtànà a ní kí ló dé àwọn náà má láyé wa wọ́n lè dín ní pé ìṣá àsìkò rẹ̀ alẹ́ ni ṣòpéṣò ẹni ó gbọ́dọ̀ dìlé rẹ̀ bí alẹ́ ní dédé àsìkò rẹ̀ àmọ́ fíkì òyìí ọ̀rọ̀ alẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ó ti dánú àyó dánú torí dáná mi sọ ni pé mọ̀nẹ́sì yasọ látàn fàlùbí sọ́lì ha ìdá. ìgbà wo bá ti rántí òun ìgbà wo náà ló ń kí ìgbà wo bá ti rántí òun ìgbà wo náà ló kí ni máa sì lé rẹ̀ di ìṣá ìjọ́ kejì. àwọn kí ìṣá ìlànà ọ̀hánà tí lágo méjìlá ọ̀sán yìí pọ́sẹ́ tí lágo méjìlá ọ̀sán yìí náà ní gbàgbé rẹ̀ ṣàlùwàlá mú tẹ́ ẹ kánilé náà lóde kan ọmọ máa gbé kí ni máa kí ṣàyẹ̀ o kánimọ́tà ásílọ́ọ̀tì lọ́ọ̀lọ́ ni lọ́ọ̀lẹ́ kí ìṣáyìí rẹ̀ tàná fàhúnà mas'ala ṣàgbẹ́rùn-ún àmọ́ ọ̀rọ̀ sábà rẹ̀ ní irun níwó ti tòde tó bá lọ kí ìrun ìṣá ìta náà yẹn alágun mẹ́wàá rọ̀ ìlú ọ̀nà tìmísì ṣáà pé ìrun kan ti wá lẹ́yìn ìṣá yìí ìrun wo ló wá lẹ́yìn ìṣá yìí àṣùbà àti kífàjẹ́ ṣé tó wá sí ìṣá yìí nìkan yóò tó wá sí bájírì yóò tuntun bájírì náà kì í fi tó lékè lọ́rọ̀ onímọ̀ ní kíkà nílà ìṣá yìí nìkan náà lọ kì ọlọ́run ọba mọ yóò ti lọ lékè فليصلها إذا إذا ذكرها tó bá ti rántí rẹ̀ lékè tọ́ tó bá rántí rẹ̀ lókè yìí ó wá bàbá wà fún àwọn agbé mọ́sálà kan yẹ̀wò ẹnu wọn wà kò lórí ẹ̀ yẹn ni pé lékè yẹn lékè afọ́ láǹfààní rẹ̀ àbí lèékì àsìkò tí ẹ ṣẹ̀ṣẹ̀ tó ṣe àgbẹ́ta bá ti ní lèékì afọ láǹfààní rẹ̀ àǹfààní tó ní òkọjá kó kírun kó ìṣe kíni kó kò mẹ́ bọ̀kádé pé ìgbà òun làsìkò rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ọláǹfààní táwọn tó ní àǹfààní ìṣá ìlànà náà ní lápòjú eléṣe èèyàn kí fájìlì láàárọ̀ ó wá di àsìkò àṣírí ló wá rántí tó wò kí fájìlì sẹ́dáwárí káwọn gbogbo táìmù tá a ní pé fájírì ti wọlé kání fájírì wọlé bíi twenty five after five àbí àbí ẹ̀kọ́ jọ five. sẹ́ẹ̀sẹ̀ kó tó di kóòrùn ń yọ nísìnyí bíi tó seven ni. definitely ẹni yẹn ní àǹfààní sí nǹkan bíi one hour thirty something minutes. sọ five. a ní ẹni tí òfin bá jìrì láàárọ̀ yóò náà tó bá dásìkò asiri tó rántí wọn lásìkò tóun náà ní láti wábi kí fájìlì yẹn ó jẹ́ déédéé àsìkò táwọn tó kí fájìlì láàárọ̀ náà tọ́jú kí ni tí wọ́n ní so náà ní láti rọ́ọ̀ṣì ààrẹ pé yẹ báwọn yìí náà wọ́n tẹ̀ ṣe àlọ́ àlá òun náà máa rìn pẹ̀lú fájì wọ́n ti gbogbo ẹ̀ wọ́n lóun náà láǹfààní gbogbo orú tẹ̀lé ẹ̀ nítorí pé àsìkò yẹn ti òun sùn táìmù náà so lásán ní táìmù yẹn àá yọ kúrò fóun pé kò wà lásìkò tá a lè kírun ṣé wá àǹfààní oníṣẹ́ ni òun náà ni àwọn tí wọ́n wá sọ àwọn mìíràn àwọn oṣù gbé pé hali yẹn jẹ́ mọ̀ alẹ́ fọ́ àwọn alẹ́ sára ṣe ọ̀nà tá a gbé gbà yí àwọn mìíràn gbé gbà nínú àwọn àlùfà ọ̀nà táwọn mìíràn gbé gbà ní pé kíkírun yẹn gbà tó rántí o alẹ́ fọ́ o pèsè kó sáré kí kíákíá àwọn alẹ́ sára ṣe àbí kó sáré kí nígbà tó bá ti rọ̀ ní ọ̀rùn ẹnu àwọn afọwọ́ kò lórí ẹ̀ gbàtí ó yìí àwọn kan ní òun náà láǹfààní sí táìmù tó pọ̀ àsìkò fún mọ́ ẹ̀sìn mọ́ fún mọ́ gbogbo tó náà bá fẹ́ ṣe tó fẹ́ pèpè ara rẹ̀ láti kírun ní yóò ṣe àwọn amútàkàwá àti gbogbo táwọn kí látàárọ̀ yìí àtúntò ṣẹlẹ̀ sáà nàgbà Muhammad sallallahu alaihi wasallam. anabi àtàwọn sọ̀hábà ìlú wọn lọ́wọ́ àìsà ara rẹ̀ wọ́n lọ ní ní àjùlọ òwúrọ̀ kan ìdààmú wa pọ̀ fún wọn ní èyí gbogbo àtọ̀ wa ní wọ́n sàpadà rí bí apáta kan dé sí kálukú bá tẹ̀ nǹkan lẹ̀ sallallahu alaihi wasallam ojú àná yìí púpọ̀ nítorí Islam sallallahu alaihi wasallam táwọn lọ fi sùn sọ́dọ̀ àwọn obìnrin bẹ́ẹ̀ àwọn obìnrin jòkó ní tàbí sọ̀sọ̀ pẹ̀lú jẹ́ ní. kò bá àdábò tí tó ṣe wá sọ̀sọ̀ yìí táwọn obìnrin sì gbọ́ alukọ ẹni kó fẹ́ kó wá sọ̀sọ̀ yìí wá tẹ̀lé. àléyàn tó ṣe fẹ́ ẹ̀lá bòkí àbókè ìdí yẹn ni àbí ètò ọkùnrin kò ní sọ̀sọ̀ yìí táwọn obìnrin jòkó sí. ɗauki na zo mara zo akwai akwai place huna <laughs> tó yẹ sáwọn láti pé kó wọ́n tún bẹ̀rẹ̀ wọn ẹ́ hmm, ok a lè wẹ́n tó arẹ́sùn ó lè sùn lórí ọ̀ fún àlàlé ọmọ sára tí ó yẹ sọ fún ẹ oníkò tí wà láàrín kò tí wà láàrín àwọn òkè mo fẹ́ràn haúsá àmọ́ ọlọ́run lè gbélé haúsá. tọ́yì anabi yìí sallallahu alayhi wa sallam àtàwọn sàhábà ìrìn àjò yìí ó wá ti kí ni ó lágbára lórí jọna bàbá sùn ìgbà wa sùn sáfì nǹkan síbi abẹ́ àpáta kan á ojú ànábì yìí nítorí islam sallallahu ojú àwọn sàbẹ̀ náà sì rí nítorí kí ni nítorí islam tó ìgbà wá sún àṣùbára tó ẹnìkan kan òtájú láàrin ẹnìkan kan ó sì gíní òtájú láàrin yàrá ìyí tí wọ́n fi wá tají wọ́n àtají o ìgbà tó wù tó yọ bóòrùn ti wá yọ yìí ẹni òun ni ó kọ́kọ́ tábàlára lànàmì àdáni kọta àjọyọ̀ a òun ti yọ wọn lọ́wọ́ àìsí ìjásùbà sọlọ́wọ́ àlùkàlẹ̀ ọ̀sán lẹ́sẹ̀ kan náà lẹ́gbà dé ó jẹ́ àwọn sọ̀háàbà gbà tí wàá jẹ́ àwọn sọ̀háàbà sẹ́wọ̀n pé ká ní kíákíá ni ìyẹn gbọ́dọ̀ fi sílẹ̀ kọ́kọ́ lọ sí kọ́lọ́sàlọ́lá àmọ́jọ́ náà alálọ́ àpàlà ọkọ̀lọ́kọ̀ sí wọn kọ́ pìpì à gbogbo nǹkan ọ̀gbọ́n wọn tó ń gbégùn wọn kọ́ wọ́n pa ọgbẹ́ kú lábẹ́ àpáta wọn kú òní ara níbi tán wà wúwo yẹn nígbàgbọ́gbàgùn wọn kú lẹ̀ ìgbọ́n wa sọ̀kalẹ̀ sórí ilẹ̀ lọ́dẹ fáwọn ti wà òkè wọ́n tẹ̀sẹ̀ wá lọ́dẹ sálù àlá wọ́n ti wá ní kí n jẹun wọ́n sálù àlá wọ́n nígbà wọn tó sálù àlásán gbà tó fi mọ́ sí gbogbo eléyìí oòrùn ó ti funfun pàápàá wọ́n ti pé òun ní ti yọ ó tún ti wá yọ dáadáa kóhùn ti yọ sọ́jú wọn mọ́tà ní wọ̀dí náà kó dàbí àsìkò táwọn yìí bí wọ́n bá lọ mọ́ra àbọ̀ lọ hajj sọ́rí ọba kan ẹ̀ka àtúbàtàn tó rùn ló bá yọ báyìí wá ń dá kọ́ máa bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀kan náà yóò kàn rán ju adúlọ́ ọ́ sì bóun aago kan ọ̀sán ni ló máa mú láago méje seven o'clock six thirty six eh, quarter to seven seven o'clock yóò rán ju aago ah òun aago kan lè yìí lóòrùn tí wọ́n ti máa ń mú wọ́n lóòrùn tí wọ́n ti máa ń mú fún wọn kì í yọ bàtà tọ́tún á máa wọ́n tún wá kọ́kọ́ fi rákà àtàlùfàjìrì kọ́tọ́kọ́ fi kí jẹ́ mọ́ rákà àtàlùfàjìrì ìgbọ́n gírákátà lè bá jìrì tán àwọn yóò wá pè mú àwọn àti kámọ̀ àwọn àti òṣùwà. من نسي صلاة فليصلها إذا ذكرها àkọ́kọ́ ọ̀dìgbà àdìsí ilé ọkọ̀ takò àwọn bá tó wá ta láwọn èèyàn ṣe táwọn àfáà lóyún náà sì máa ń ṣe kò bá ẹ̀ lọ anábí ò dìrí àṣùgbà àwọn di ọjọ́ kejì ẹlẹ́ẹ̀kejì àwọn àlùfáà tó wá ní a ní táìmù láti dìlé sí ètò ẹ pé táìmù táwọn yẹn bá nílò àwọn náà ni pé òun ló fa gbogbo bá nàbì kìí tẹ̀tẹ̀ ń lórí ẹran kó gbogbo nǹkan ọ̀gbọ́n wa wọ́n ṣe lọ ń kó ẹ̀ṣẹ̀ àti làǹkó mi bọ́lẹ̀ wọ́n ṣe ń wo àlọ́ àlá wọ́n ṣe ń ṣe rákàtà ọ̀pẹ gbogbo táà sọ ohun bí kọ́mọ́ lu to forty five minutes sọ́. So? ilé ọ̀nà wà fáà kan mú yóò ó ní wọ́n ti wọ́n ti wò. àwọn tó wá ní ẹni bá gbàgbé tó bá ti jí kíákíá òun náà lè kó lọ rí kírun. àwọn aláàbí ìṣètàwọn ilé ìmú wa pé a lè dìlé rẹ̀ yìí gba láǹfààní sí táwọn tó kù náà nígbà wọn náà kí. wọ́n ní gbogbo ń tẹ́lá náà bí ṣe ìgbà pátá kò sí nǹkan méjì tó torí ẹ̀ sí torí àǹfààní ẹ̀ lọ́wọ́. because níbi tá a sòsí ilẹ̀ rí gbágo gbàgbó tí wọ́n lè ríbi tó sáfú kìrù mẹ́wàá lè ríbi tó kìrù mẹ́ mẹ́jẹ ẹ̀fẹ́ kọ́kọ́ bọ́ọ̀lẹ̀ náà ọlẹ́ni nígbà wọn bọ́ọ̀lẹ̀ tán kí ló kù tọ́lọ léṣe alùwàlá ọmọ lọ ti bá síbi wọ́n ìdàgbà látán ayíraka àtàlíbá jí ni ó sì mẹ́kẹ́ sí ìgbòsí tìrìbó náà mọ́ sí kọ̀dọ́wù rẹ̀ tó bá bọ́ mọ́yàn lọ́wọ́ ó sì ó sì túbẹ̀ rẹ̀ wá sí wá kí làwọn èsì táwọn yóò náà fọ́ nínú àwọn àfààní àmọ́ àrà kó lè ha ọlọ́pàá àfàlà gbọ́yé ọ̀rọ̀ rẹ̀ èyí tó súnmọ́ jù ni pé ẹni tó ó gbàgbé àbóso lọ tó bá ti rántí tó ṣe kíni tó kírun òun náà wá ní wá ń fà ní táwọn kan kírun lásìkò òun ṣe kíni tí wọ́n ní kò ní ìdí láti rọ́ọ̀ṣì ara rẹ̀ kò ní ìdí láti kíni láti rọ́ọ̀ṣì ara rẹ̀ at the same time kó náà tún máa tún lò ń lò kúrò kó máa ní àásìbí wọn ni mo láǹfààní sí táwọn tó kù náà ní ó tún wá kọ́ lọ ní gbá bọ́ọ̀lù náà àwọn tó wá kọ́ lọ ní mọ ọdún kan náà àbójú ọkọ ń báyàwó rẹ̀ máa fa pé kìnnìkankìnnì kan náà at least kó náà gbìyànjú àti lọ ní wá bí yóò ti ṣe kí èrò. a níbi ìkàtà múwálẹ̀ tán ọ̀rọ̀ kan jáde lẹ́ ìtàn àwọn àlùfáà tí wọ́n fèsì nígbà tí wọ́n ní dandan kọ́ ní kíákíá àwọn aṣọ́gbóló wọ́n níbi ìwáyà kan wá síwájú ànábi kú omi ẹ̀ òkú kìí sọ̀rọ̀ gbígbàgbọ́ nìkan gan tí ànábi padà kan sí inna hadha manzilun hadarana fihi ash-shaytan inna hadha manzilun hadarana fihi الشيطان. shaytan wọ́n ní ìyá wà yìí tàbí ṣùgbọ́n tàbí tàbí mọ̀ pásìkò lójú tó yìí àní kí o lè tọ́rá yìí hadarana fihi ash-shaytan ṣètánì ti balẹ̀ sáàrin wa mi bíbalẹ̀ sáàrin wa rẹ̀ ó já sí ní ó já sọ̀rọ̀ torí àti o lè sọ afáàní pé sóò ìyẹn òun la àti ní sọ pé yẹn láǹfààní sí tààrọ̀ sí i à ń sọ gbogbo eléyìí tí wọ́n tọ́ máa ń fẹ́ràn àwọn rírọ̀ rírọ̀ ṣe pé kí wọ́n máa wá káàkiri ẹ̀ wọ́n máa wá tamọ́ má tamọ́ tí wọ́n fi máa justify àìṣedéédéé tiẹ̀ lójú ọ̀nà ẹ̀sìn kọ́lé màpá àwọn ànábìsọ̀lá àtọ́lá àwọn àjọrú wọ̀ ọ́ sáwọn afẹ́ àkànṣe àkéjì náà. lábẹ́ ọ̀rọ̀ ilé ẹjọ́ tó wáyọ kíní kẹjáde káyọ mọ́sálà kẹjáde náà ìjọ ń jẹ́ tírù kíní kan bá ṣẹlẹ̀ sí àti iná láàyè kan bí na náà lọ́dún kan àwọn gbàgbé aṣọ sáni á ìlú yìí àti sáni ìbẹ́lú ìlú yìí ẹ́ sáànú wọn sọ bẹ́ẹ̀ kò wájọ́ kírun abọ́ lọ́lú kan ìwà tó kí ń ń bẹ́lú ọwá dádúgbò kan lọ́wọ́ bẹ̀rẹ̀ ìwé ìṣẹ̀bẹ̀ sọ ni adàmọ́ ń zírún àdọ́rọ̀ náà fi yí àṣẹ̀yìntàn àwọn afá ní mọ́mú bẹ́ẹ̀ o mọ́tí kí ni mọ́mú bẹ́ẹ̀ kéèkì john ẹ̀ríkẹ́ àwọn sàábé gbọ́nà wù àwọn tata ló sọ anábì jìlé anábì ń gba wá yìí akínrin yìí ń lọ́wọ́ anábì sọ̀rọ̀ àṣàrà bí jẹ́ kí ni jọmọ́ ń gba wá yìí pé النبي صلى الله عليه pẹ̀sọ̀ mímọ̀ dá ànábì mọ̀ pé ṣe ìdáni balẹ̀ síbẹ̀ òun wáàyí ló fi mọ̀ wáàyí ló fi ṣe kí ni ló fi mọ̀ olórí dákà sọ fún mùsùlùmí lẹ́yìn tó ọba ti múrú eléyìí ìwọ náà lè wá máa ráwọn nǹkan kan fi ege bóyá àwọn èèyàn kan bẹ tó ń bá rìn ṣé tó bá ti wà pẹ̀lú wọn báyìí ìwọ náà mọ̀ pé gbogbo wà ìṣẹ̀tọ́ ọ̀sìn wù kó lọ́mọ ṣe kí nù kó lọ́mọ wù irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n lórí o wọ́n bá ru wọn nìmọ́ àwọn alákòóbá ni wọ́n àtàwọn àdánilọ́nà àwọn ẹjọ́ bá ti mọ̀ pé nígbà tó bẹ̀rẹ̀ sí ní bá wọn ṣe ọ̀ ń dínkù nínú àgbọ́yé ẹ̀sìn ọ̀ ń dínkù nínú ìṣètò ọlọ́run ọ̀ ń nínú ìbẹ̀rù ọlọ́run ọ̀ wá ń súnmọ́ ìwà ṣẹ̀tàn ìwọ́tọ́ yìí mutí obìnrin ní mutí ìwọ́tọ́ yìí ṣùgbọ́n wọn náà ti lálé ọtí ní girlfriend ọtí ní woman friend ọtí ní man friend tó bá ti wọ̀ pé ọtí ń bá àwọn kan ni ó ti rí báwọn mọ̀ pa àwọn yìí òun wọ́n yìí sẹ́ni eré tí èèyàn bá ní. àtẹ̀tà ló Kùránì fi pa wá ní pé wà kúrò máa sọ̀rọ̀ kí olùdẹ́bà máa bẹ ẹ máa bẹ pẹ̀lú àwọn olóògbé ọlọ́dà kọ́mọ́ sí wa lẹ́yìn abú tọ́ gbogbo táwa sọ pa àwọn látàárọ̀ yìí lè màrú fẹ́ni tó lẹ́sìn lè kó gbàgbé àbúlẹ́sìn lè gbé oṣù lọ ẹni tí ò bá lẹ́sìn lè kọ́ ṣé ká ní kóun náà kó kí ìrá màdàrà ìdá àgbàtà wàhálà. eléyìí lágbára ẹni ó gbọ́ tí wọ́n pè ń báyìí tó ṣe kí ni jọmọ́ ó gbọ́ báyìí tí wọ́n pè ń ó sì dùnkún bẹ́ẹ̀ pé wá lóhun tààrẹ sí àbó lóhun tẹran àbó lóhun kápẹ́ńtà lòun àbó ní bíríkìlẹ̀yà lòun àti bí kírun ó sì ń to búlọ́ọ̀kù lọ ó láyà ìdí ń to búlọ́ọ̀kù lọ ó láyà ìdí ń ru yẹ̀pẹ̀ ó ní òun lébọ̀ ó láyà ìdí ń sàrẹ́ jù lọ ń sa àmàlà lọ ń tẹran lọ ń ti gbogbo ẹ̀ lọ àbọ̀ ní kíkà iléèwé lòun ó láyà ìdí ń kọ́ àwọn ọmọ níléèwé lọ àbọ̀ ní ilé ilé ibi iṣẹ́ kan ló wà ó sì láyà ìdí ń bá tẹ́ lọ kò kàánú kó àsìkò ló lè wá kọjá ẹgbẹ́ bá sọ lẹ́sẹ̀ pẹ́ni oúnjẹ sùn àsìkò wá kékeré ó wá kọjá àwọn àlùfáà àti sẹ́kọ̀ọ́ náà sàn àdúgbò ẹnu àwọn àlùfáà kò wá kò lórí ilé yìí ẹnu wọn sí kíra gbẹdẹ wọn ẹnu wọn kò lórí ilé yìí. àwọn akẹ́kọ̀ọ́ náà ní mímọ̀ ní kó sọ kí ni tí yóò sàn èrò tásìkò rẹ̀ ti kọjá kò ní ìdí rẹ̀. àwọn akẹ́kọ̀ọ́ náà ní mímọ̀ ní à gbèsè ní o ti ń bẹ lọ́rùn rẹ̀ ó gbọ́dọ̀ yọ kúrò ní ọ̀run àwọn kan ní ó kì í padà àwọn kan ní gbọ́dọ̀ dídí kó má kì í padà. àwọn méjì wá jọ agiri nìkan ń gbọ́dọ̀ jọ agiri wọ́n jọ agiri pé ẹni tí wọ́n eléyìí bá kọ wọ́ rẹ̀ ṣẹ̀ ọ̀daràn ńlá ni níwájú ọlọ́ ẹlẹ́ṣẹ̀ ńlá ni níwájú ọlọ́. Uh, ah, mẹ́lúwá àwọn tí wọ́n ní kó san padà àwọn wá lówó àwọn àdéhùn tá a kalẹ̀ ìbá nàbí lónìí mọ̀ náà mọ́ àwọn ọmọ lẹ́sìn aṣọ láàtà làwọn náà máa ń ha fàmì ìsọ̀lẹ̀ ha ìdá ìdá ìdá ọ̀hà wọ́n ní sọ ẹni tóun náà tí ó lẹ́sìn yìí náà kó wọn kì í gbà tó bá tó láti rẹ̀. Allahu a'lam Allahu alam ọlọ́lọ́ba tí ó ní wọ́n jùlọ. ọ̀rọ̀ lágbára torí kálukú ló mẹ́rin wá kálukú olóṣèlú ni ọ̀lọ́ mẹ́rin wá. ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ nù ìdáyà tí mo mọ̀ ṣẹ́yìn ìdáyà tí mo ṣẹ́yìn ní oṣù ìmáàlì. wọ́n ní ẹja sẹpẹ́rẹ́tì láàrin ẹni tó gbàgbé àtẹni tó mọ̀ọ́mọ̀ wọn àjọra wọn àbọ̀jọra wọn lóòótọ́ dẹ̀wọ̀n wọn àjọra wọn. ṣùgbọ́n ẹ má lo ìdájọ́ kan náà fún àwọn méjèèjì. bẹ́ẹ̀ni ó gbàgbé àmọ̀kó gbàgbé òun àpò wọn ò tí kí ló ṣe mọ̀ òjijì. ẹni ó sùn ó ti sùn lọ kòrògbà tán pé ìrún kòrògbà tán kí ìrún kòrògbà tó ní kọjá kòrògbà tó wọlé gan. wọ́n ní sọ ẹ má fi wé ẹni tó yẹ deliberately ló máa ma ṣe jẹ deliberately ló máa ma ṣe jẹ níwọ̀n jọra wọn abẹ́rẹ́ sí ní máa wọn àlàyé wa pé ẹni ó máa ma nísì ìbẹ̀rù ọlọ́wọ́ bò sílẹ̀ mi rẹ̀ ni ìwọ̀n tí ìbẹ̀rù ọlọ́wọ́ máa ń bẹ lẹ́mìí rẹ̀ ni yóò dìde yóò ṣe kí ni yóò kírun ọ̀hún yóò dìde yóò ṣe kí lákúnjọba yóò kírun ọ̀hún ṣẹ́wọ̀n pé bá ti gbogbo yìí àbí ẹni ilẹ̀ sáwọn máa lọ́bí adámọ̀ bá wa ta bá ní jò lálẹ́ ìkan náà kí láti lè mọ́ àṣà kí láti sáfún kí láti sáfún lára rẹ̀ ìkú kọmọ́sànwá àrí ta bá rí tiger lion kí láti sáfún ìkú bàbá ń bẹ nínú ilé kan iná wá délẹ̀ kan náà gbìyì àádùn ó ń bẹ̀ ní àbá àtà kí la sá fún bàbá gbọ́ pé wọ́n ń pé owó ń bì kan láti wà ní tí a gbà tí ń ṣiṣẹ́ àwọn ní gbogbo àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ wọ́n fún wọn ní five five million naira check gbogbo òṣìṣẹ́ àwọn náà wà òṣìṣẹ́ rẹ̀ àdúrà láàyè wa ni àbá àsáré lọ àti ní wọ́n five million ṣe eléyìí wà ní wọ́n sáré lọ àsáré lọ àbí kó lè wọ́n dàbọ̀ five million níbi àti ní ṣiṣẹ́ ó mọ ìyá mi lọ lúwú yóò ṣe mọ́ lúwú yóò tábà kàn ń pé oúnjẹ oúnjẹ kọ́ ara fi app chicken sí ká máa pè fáwọn èèyàn lọ́dọ̀ yìí á lọ́bẹ̀ ní àbá kí ni ìyóò á lọlẹ̀ ẹ̀yin lọ́sẹ̀ rẹ̀ mọ́tí ẹ̀yin lọlẹ̀ náà á ẹ̀yìn kọ̀ǹfàmù fún àwọn tó ṣiṣẹ́ láwọn ní. tọ́yì níbi tá a ti rò pa fẹ́ Ni kí là ń ṣe lọ́lẹ̀ níbi tá a rò pé a rí ìra kí là ń ṣe ẹni tí ò wá kí o tẹ̀sẹ̀ máa fún lẹ́síùsì wọn ẹni tí ò kí o ká ní ti àlìjẹ́nà ni wọ́n polówó àlìjẹ́nà fa lórí mu àmọ́ polówó àlìjẹ́nà fún wa àdáhùn mọ́jọ̀ mọ́ ẹ wá dúró nǹkan tán láàbà ńlẹ̀ ẹni ò ní wá ń gbọ́ tó ń pèrú nígbà tó wá ń pèrú wọ́n tó wá sọ wípé hayya ala al-falah sọ́mọ̀ túmọ̀ rẹ̀ sọ́dí gbọ́nà ó lágbára ju ẹ wá gba five million lọ́nbíṣẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé ẹ wá máa bọ̀ wá sórí ire ẹni tí ń sáwì ó sì pariwo wá sórí ire ó sì dòkó mẹ́ wá sórí ire ó sì mẹ́ ó tún wá gbọ́ wà sí náà wà sí pé àwọn olùmọ̀ yìí sálù aníwòlò yóò ó bá ẹjọ́ tá a nìkẹ́ rúurú ní o tó lọ rẹ̀ bá pé kò níbi tí ń lọ. ó wá gbọ́ kí àwọn ń pè ń nì tó mọ̀ pé àìlọ́ rẹ̀ kírun yìí iná jahannama ni ah. ó wá mọ̀ọ́mọ̀ kò dìde kò lọ rẹ̀ kírun ẹ̀dá kò tó ní ẹsẹ̀ ìdìbọn sá ṣe ẹ̀kọ́ dàbí ẹni tán pariwo iná iná tó wá dúró bẹ̀ sínú ibi pa tí gbogbo wa bá rí kí láti kí lápàdà mọ́ sọ lẹ́yìn rẹ̀ ah, olókọ́ra rẹ̀ o kódà ààrẹ bí ọgbẹ́ tó máa rẹ́bì kan ní ká kí lọ́ọ́ kàánú lára rẹ̀ fúnra rẹ̀ ló parẹ́ mọ́ òlẹ̀ kàánú ẹ̀ ló parẹ́ ààrẹ tó lóò dájú tó sọ bẹ́ẹ̀. fáma lọ́lọ́kọ̀ mi tá a lè fi sọ̀la kí lára sọ ń pa ẹni tó náà wọn gbèrè lù sílẹ̀ tó kì í. tábà lè lẹni tó nígbà tí wọ́n pariwo ká mọ́ wá pé owó tí ó dìde tó bá kà nípa gbóhùn lé tó bá fẹ́ ṣe ní ah, pé kí àwọn agbowó kí ló mú ọ̀tọ̀ lọ sẹ́yìn pé àwọn ò ní búnú tiwa bẹ́ẹ̀ náà lẹ nígbà dání kó ká lọ kírun tí ò lọ lè kí náà yíò làwọn afáàmì wa ní tó bá rí bẹ́ẹ̀ ẹni tí ò bá fi lè ti kírun lásìkò rẹ̀ kí ní darẹ̀ náà lọ sí. kódà àwọn kan nínú àwọn àlùfáà wọn ní kìfìrí wọn mélé ìlú ẹgbẹ́ lásìkò wọn fi bọ̀ lọ́wọ́ kí lọ́ọ́ fi lọ́wọ́ kìfìrí lásìkò àfàrà wọn a máa ń bọ̀ wọn bẹ́ẹ̀ àmọ́ bí akọ́kọ́ wa ń sìn ní kíkẹ́ kó san àbí kó má san gbogbo wọn àgírí pé ọ̀daràn nínú ẹni báyìí níwájú sáni níwájú ọlọ́run àmàlà yìí kan wá àlàyé wọn sì lágbára jama aago méje ló kọjá yìí ayé ẹ̀fọ́ ẹni bá sàlù àlá nìsín ó lálù àlá àbí ó lálù àlá tó bá sàrù alásán tó wá bọ́ bẹ̀ òun tó ṣe ìkọ́mọ̀ tó kí ìrun dúgbò tọ̀sán tí ń bọ̀ yìí ṣó nírun àbí kò nírun kò nírun kí ló dé tí òfin nírun torí ká kòrò òdìdí kí ni bárakàlá ó yá ẹni tó bá di aago mẹ́fà rọ̀lẹ́ àbágo méjì alẹ́ òun náà wá gbàgbé ó ṣàdùn àlá ó lálù àlá àbí kò lálù àlá òun náà á bọ́ ẹgbẹ́ kan mẹ́un ó ṣe kọ́ mọ̀ ó lóun fẹ́ kí irun lúúrì tó wò kí láti ọ̀sán ṣóun náà wá nírun àbí kò nírun ó nírun alátaṣọ wáì tó ṣe wá nírun sọ́tọ̀ kò gbàgbé àlómọ̀ọ́mọ̀ kò nírun kí lójú kò fi nírun kọ́pọ̀ torí pé ó mọ̀ ọmọ lọ là hàn jọwọ́ àbúrò ìrọ̀ ìlú orí ìjọwọ́ àbájá ìlú rẹ̀ àríwá torí pé àsìkò oorun ìyẹn ó ṣe jí ni hàn wọ́n ìlú ṣùgbọ́n ẹ̀yìn tẹ́ bá lè ẹ̀fọ́ ara ilẹ̀ gbé ìdájọ́ ní lórílẹ̀ kan ẹ̀sùn sọ̀dí ẹni tó bá kírun lúwì lásìkò yìí ẹni kò ní ìrùn kí lẹ ló dé àsìkò tí tó àbí àsìkò ní tí wọ́n kọjá lọ ẹnìkan wá lóhun kírun òun bẹ́ẹ̀ ó sì mọ̀ọ́mọ̀ kò gbàgbé kò sùn ó wá kírun dásìkò ní ti lọ bó ní ìwò ti wá nírun tí ó ní àríwọ̀ ní jama nítorí pé tọ́lọ́wọ́ wá sọ fún wa ní àlùfáà ní pé إن الصلاة كانت على المؤمنين كتابا ولا لا كتابا موقوتا موقوتا يعني دي afasiko sí wo ní afasiko ní ti dé àtìgbà tí ó bẹ̀rẹ̀ àtìgbà tí ó parí so kò gbọ́dọ̀ kọjá àgbàta ní kò bẹ̀rẹ̀ àtìgbàta ní kí ó parí ìjà bá mú kọjá adẹ́kọ̀ọ́ lẹ́kùn yìí bóyá ó sùn àbí ó gbàgbé wọn kó mọ̀ọ́mọ̀ àsìkò yẹn fi wọlé ó dẹ̀ mọ̀ọ́mọ̀ àsìkò yẹn tó fi wá kọjá ò wá kí so ẹni ó kí lẹ́yìn tásìkò ti kọjá wọ́n ní kó yàtọ̀ sẹ́ni tó kí náà tásìkò ó tó wọlé àwọn àfáà méjèèjì àwọn àgbèrè ìpéru ẹni bẹ́ẹ̀ àwọn òrò pé wù ú bẹ́ẹ̀ lọ́hùn tẹ́wọ́ gbà ọlọ́run ní ìlú òru ẹ̀wọ̀n ọlọ́run ṣe kí ni jọmọ́ kò ìlú òru ẹ̀wọ̀n kí ni ó wá ṣe wọ́n tún ìpè tó àwọn kan àwọn tó gbà tó ti kékeré rí wọ́n ní tí ó ṣe lè pé kó tún ṣàhádà mú padà àátù wẹ̀sínú ìsìláàmù ni abáàtù wẹ̀sínú ìsìláàmù yóò wá túbá kò sì gbọ́dọ̀ dé ìlú ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ yóò túbá kò sì gbọ́dọ̀ dé kí ni jama kò sì gbọ́dọ̀ dé ìlú ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ lágbára ló lágbára ni wọ́n lágbára. àwọn tí wọ́n ní kò di kèfèrí ní ọ̀daràn ní tó yẹ pé ó gbà pé nìkú sí ọ̀ràn èèyàn ni daybot ṣètàní ìrọ́jì òun ìníkan ìníkan ní gbogbo tí kálukú máa ń wí kú yìí alúbà tí wọ́n wí kú yìí bẹ́ẹ̀ dájẹ́ pé ó sì gbà kán ra ìyẹn lórí àwọn náà ní kó bá lóun san padà ó tara rẹ̀ ní kò ní ẹ̀wọ̀n a ní onídìí pé ń wẹ̀ ní islam padà tó ní mùsùlùmí sì lọ́dọ̀ ta wọn àmọ́ kó lọ rí túbá kó tọrọ àforíjì kó lọ rí túbá ó ṣe kíni kó tọrọ àforíjì kó jẹ́ kí sàárà pọ̀ kí àwẹ̀ àwẹ̀ tàtàwà kó pọ̀ náfìlà kó pọ̀ ìṣẹ́pẹ́pẹ́ burúṣọ́lọ́ kó pọ̀ bóyá ó ṣeé ṣe kó ní kíni kó láforíjì ọlọ́run wọn náà sókò láforíjì pé yóò ṣe é ṣe kó díkiri jama kó dá fún jama aláàbùn mùsùlùmí lọ́mọdé aṣáájú ṣe ìwọ́tọ̀ sí ń kírun pẹ̀lú pé orí ewu ńlá lọ́wọ́ àwọn àfáà kan wá ní kó kí ni kò nírun torí pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta àsìkò yẹn nígbà tó bẹ̀rẹ̀ ó dẹ̀ ní kíni ó nígbà tó parí èso kí lọ́mọ sí nígbà àlásìkò rẹ̀ kò dájọ́ sí máa mọ̀ ẹ máa yanjú ẹ̀ sẹ́ni tó ṣe kiri o tó mọ̀ mọ̀ èso má lọ ń mọ́ ọlọ́mọ sáà sáà ní ìtọ́ta a ní kò nírun torásìkò ti kọjá ó sì máa máa á ní àmọ́kò kì kò ní o àmọ́kò jẹ́ kíni kò kì ọlọ́wọ́ ní gbarú ẹ̀ torásìkò rẹ̀ ti kọjá àmọ́kò jẹ́ kíni kò kì àwọn àdíyà tó bá ẹgbẹ́rì tó kí láàárọ̀ ìbẹ́yẹ tí níbi ẹ àwọn sọ bẹ́ẹ̀ mi yíò níbo àbí sọ bẹ́ẹ̀ gbélé nítorí ẹni tó kí nígbà tásìkò tí tó irú ìjọ náà yẹn lọ́rùn rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ayé ẹ̀kọ́ ni tí òun kàn dáwọ́ ara kó darẹ̀ láàmú ni pépọ̀ tí eléyìí tẹ̀sẹ̀ ti bẹ lọ́rùn rẹ̀ pépọ̀ lọ́wọ́ ò bá tiẹ̀ ní ìgbà lóòótọ́ tí ò ní nírun ní tí gbogbo mùsùlùmí tó kù ṣe òun náà gbọ́dọ̀ ṣe é bí àmọ́ irun tó kí ń padà kọ́ ni ó tàn ọ̀nà fóun ṣe àtẹ́bí tẹ́ni tó sùn àtẹ́ tó gbàgbé anábìnilá kan fáàrọ̀ tàláhà ìlà àbàlẹ̀ àmọ́ eléyìí nìsín ní tó fi lè mú ti báyìí owó oníkà fara ní fẹ́ padà kó mọ́ lọ tọrọ àforíjì kó lọ ní sàárà púpọ̀ kó lọ tọrọ àforíjì púpọ̀ bóyá ó ṣe é ṣe kórìgírí kó ra mọ̀lẹ́jì ọ̀nà jama eléyìí sí súnmọ́ eléyìí sí láti jama súnmọ́ tá a gbọ́dọ̀ tọ́ra òní pé báwo ni wọ mùsùlùmí ó sì wà tó ti pera rẹ̀ mùsùlùmí tó wà ń jẹun ah! bóò ni wọ mùsùlùmí ó sì wà tó gbọ́dọ̀ pè ó tó wà ń gbọ́ hayya ala salah ọmọ ọlọ́wọ́ bá ní sí ọ pé mọ̀mọ́ wá kírun wọ́n wá ṣe sí ara ẹ̀ gbọ́ báyìí pé hayya ala salah ọ̀sùn dúró pé ṣẹlẹ̀ ẹ̀mí wá kó tó pariwo hayya ala al-falah ẹwà sóríire ìwọ́n jẹ́ ní èmi ò sóríire túmọ̀tọ̀ sọ̀rọ̀ túmọ̀tọ̀ sọ̀rọ̀ ọlọ́kùn mójú kò fún akọ́kọ́ tó ti gbogbo wa ẹ̀dàkùn gbogbo àwa kírun kírun má jẹ́ kí nǹkan kan ní lásìkò bóyá di wọ́n ńlá kan tó yàtọ̀ sí méjì yìí náà di ọlọ́wọ́ ọlọ́kọ́ ṣàkóso kò fẹ́ nìkan kan tí wọ́n rí ìdíwọ́ ńlá kan di ọlọ́wọ́ náà agbọ́dọ̀ tó wá mọ sọ́ọ́kì nìkan bí ọ̀rọ̀ ọ̀hún yìí ọ̀rọ̀ burúkú kan bẹ tí Yorùbá máa ń sọ ọ̀dàkùn ọ̀rọ̀ ajá gbé kó lè Yorùbá yòó irun àjàpọ̀ níjọ ọlọ́run lójú ah! ẹ ti ń tu gbogbo ẹ̀ látòrí kó di ilẹ̀ Yorùbá báyìí ọlọ́ni iná sọ̀láta káàdà tààlà ni mo mẹ́rin iná kìtà bá ń mọ kúta ẹ̀yìn wá lájẹ̀pọ̀ ní ìjọ lójú rẹ̀ sọ pé ìtò sọ òun òjọ lójú mọ́ abẹ́láwọ̀ bọ̀ wá mọ́ sí sọnu èyàn sọ pé tòun fàṣì kò sírun ẹ̀yìn wá ní kẹ́ ìjẹ́pọ̀ ní òjọ lójú ẹ mọ̀ mọ̀ yóò sọ ju sọ̀rọ̀ nígbà àjẹpọ̀ wá fẹ́ ti ẹ̀fẹ́ wáyé níbi ó ti lè wáyé yìí àjẹpọ̀ dúró àti àṣù àjẹpọ̀ Maghrib àti ìṣà àmá jẹmẹ́rẹ̀ rí pọ̀ ìlú burúkú ní ọlọ́mọdé alámọdé níjọ́jọ́ wáyé láàrín náà bí ìjọ́ lójú ogun lé ó sì wáyé láàrín náà àwọn kèmèrè ṣe pèjọ́ náà èpè ń gbé wọn sẹ́jọ́ náà lórí pé wọn tó láǹfààní láti kí àwọn ọmọ rẹ̀ kátó wá ní wọ ìwà afá ẹwà lẹ́nu ti wòlí mọ́ ẹlẹ́ẹ̀ṣẹ́ kú mọ́ ẹlẹ́ẹ̀ṣẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀ṣẹ́ ilé ẹ̀wà tó wá ní débẹ̀ ń jẹun dúrí àti àṣírí pọ̀ ẹ wà mú gbogbo rúurú asiri mọ́gírígì ẹ̀ṣá ó dalẹ̀ ìwà àfáwọn máa jẹ gbogbo ẹ̀ papọ̀ kárí torí owó tó fẹ́ gbà owó torí owó ni torí ẹ̀rù tó ń bà ọ́ ní pé ẹ bá dáwọn èèyàn dúró pé ẹja kí irun náà ẹ̀ ń páyà fáwọn jẹ̀mọ́ òtúká kò ní sí tó fà irú àwọn tẹ́ ẹ bá dòwò pọ̀ náà ló bà á àwọn tẹ́ ẹ bá dòwò pọ̀ ìṣọ́nà ọ̀bà inú ìjọ náà ló jẹ́rẹ̀ tẹ́lẹ̀ wọ́n àríwọ̀ nígbà kálẹ̀ tó ní fóun bẹ́ẹ̀ fi sin lọ́ọ̀ ni bẹ́ẹ̀ bá ní kásìkò òun tó ń gbó mọ̀ sí kẹ́ tó sọ́ọ́ òun bẹ́ẹ̀ lọ lè kínu báwọn bá sì kínu náà yóò túbọ̀ sí káwọn máa lọ yóò dúró ṣe jẹ́ yóò ṣe àwọn bàbá ẹgbẹ́ wòlímọ̀ jẹ́ ìsìn owó lẹ́dẹ́gbà ń bẹ́ owó owó tí wòlímọ̀ bá ti ń bọ̀ lọ́nà ẹ̀ ti mọ̀ sí bùkátà dẹ́ yóò fi gbọ́ ọmọ tí ò sí ìtó ṣe wòlímọ̀ ẹ̀ máa ṣe wòlímọ̀ <laughs> ẹ̀yà bá lẹ́nu wá ọlọ́wọ́ bí i lọ́gbọ́dà lè yá mú ọwọ́ tí ti wọ́n nímọ̀ fún wọn nìyí tọ́mọ bá ti dé kọ́ ìdásù tó wá ti bẹ̀rẹ̀ sáńtà tí ó mú alùpàdé alábàdéjọ́ lábàdé alá alábàdé abá lábàdéjọ́ lábàdé abá bàálá wọ́n pìkì rẹ̀ fún àdìmọ́ tó wá ti parí àwọn àǹká ẹyọ kọ̀ọ̀kan àbá tó wá ti parí ogun wá ti kó ọ̀rọ̀ spẹ́lì máa yóò kà bọ́ sí lílo àmọ́ rẹ̀ ni inú kọ́ ìdásù náà tó bá ilé ti parí ẹ̀ báyìí onímọ̀ ìyá bẹ̀rẹ̀ rí ẹ̀mí ó fẹ́ bẹ̀rẹ̀ fún ní mùrùsàláàtì ẹ̀ǹsán from here wọ́n lè gbé fò yàásín ọbọ̀sá ní kòránì ó gba yín náà fún yẹ from here ó gbé lọ bá kọ́ra ní ó kọ́ lẹ́tà táwọn ìyá rẹ̀ ọmọ yóò ti wò nímọ̀ irú àwọn ọgọ́rọ̀ ọmọ tó mọ́ náà ti wò nímọ̀ fún ìtẹ́ bá fẹ́ mọ̀ ẹ kàn máa síbi tó wù yìí fún ọdún kòránì ti gbà máa kà á ẹ̀rí so wòlímọ̀ rẹ̀ kí ìlànà tí ẹgbàá nígbà máa fi ṣe gẹ́lẹ̀ yorùbá àbá tí ni ó ka odidi àlùkùrá ní ìtàn kó tó di pé yóò ṣe yóò sì ti dán ẹ̀ kò mà dán àwọn ọmọ níbi yìí kò dán àwọn ọmọ àwọn ọmọ ọ̀hún gan ká ọ̀hún gan kò mélòó ń bẹ lórí wọn lórí mélòó ń bẹ lórí wọn ò sí lórí wọn ò sí àmọ́ ọ̀dà tó ti ní ìdí di bísínẹ́sì báwọn àpá olókùn tó ń gbani mọ́ ní. àmì ọmọ sí wòlímọ̀ rẹ tó wá bẹ́ẹ̀ ṣe àmì ọmọ sí àmọ́ bẹ̀rù ọlọ́run pẹ̀lú ẹ̀ bẹ̀rù ọlọ́run pẹ̀lú ọmọ tó bẹ́ẹ̀ ṣe wòlímọ̀ fún bẹ̀rù ọlọ́run pẹ̀lú àwọn èèyàn tó kó jọjọ wòlímọ̀ ẹ má fi ìmúra rẹ bẹ̀rù ọlọ́run má ti jẹ́ kówó tó bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ni ó máa ranjú mọ́ sọ́ra àwọn ọmọ tá ń kọ́ lẹ́kọ̀ọ́ má jẹ́ ń tàn ṣe owó ọjọ́ wòlímọ̀ lóyún ẹbí wọn máa tọ́lẹ̀ jẹ wọn mọ kí ń bẹ náà kọ́nà bó sọ àwọn ọmọ yẹn lọ́mọ dáadáa pé kí wọ́n yé wọn tọ́lọ́ oúnjẹ ọmọ kí mọ́ retí òun náà ó dọ̀la yanjú tí wàá fà wà lórí ìjòkó báyìí kọ́ rọ́ ọmọ rẹ náà mọ kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ah! ìdùnnú tó tó sí láyé ọlọ́dàkùn báyìí wà kó ń gbọ́rọ̀ bí gbogbo ẹ̀rọ ti mà kọ́ símọ́ ah èmi mọ́ kíní ìtàn èmi náà ti kẹ́kọ̀ọ́ láàrọ̀ ọmọ ìdùnnú tá a fà mí oúnjẹ ọmọ àfà mi oúnjẹ ọmọ tá a fà gbọdọ̀ mọ́ ní kọ́ ni náwó pé alhamdulilayi ọmọ wa kan ilé ìlú o kò é sowó tí wọn náà ń bá ti fi bẹ́ẹ̀ fáwọn afáàtì ẹ̀ náà tó dájú àwọn afáàtì àwọn ọmọ tí òrèrè òní dájú wọn náà àmọ́ láyé lónìí jọ̀mọ́ àgbogbo ẹ̀ ti dàrú òlímọ̀ tó bẹ́ẹ̀ ti náà mo láti yà lọ́bí ọ̀rọ̀ òlímọ̀ dé yìí òní pé wọ́n wàá torí òlímọ̀ wọ́n wàá já ẹran pọ̀ wọ́n já wọn pọ̀ dákun. ipe ìrún bẹ́ ìyá ìtẹ́tẹ́lẹ̀ ṣẹlẹ̀ mú ọjà wọn pọ̀ ó gbọ́dọ̀ kọjá lóra àti àṣọ ìtọ́rọ̀ kọjá mọ́gírìbì àti ìṣà àwọn ẹtùsù kan wà títẹ̀lé àgbélẹ̀ fún yíò lọ́tọ̀ náà ẹni bá ń ṣe ní àjò ó dà méjì ló láǹfààní sí ó láǹfààní sí al-qasr wal-jabr ó láǹfààní sí irun olóko mẹ́rin kó sọ di méjì ó tún wá láǹfààní sí kó tún wá jẹ ìlú méjì pọ̀ zúrà àti àsọ mọ́gírìbì àti ìṣà àrìnàjò mọ̀ wọ́n tó fi rí àjò ìwọ ò láǹfààní tó kọ́sùmù àmọ́ láǹfààní tó kíni jámọ̀ táwọn ìdí kan bá ṣẹlẹ̀ bóyá ojú rọ̀ látọ̀jú yìí tójú òde bá pọ̀ ẹ̀pẹ̀ wọn ti lóhùn ojú omi sì ń rọ ẹsẹ̀ ká máa fi lẹ́yìn ẹsẹ̀ àásù lè ní. àbójú rọ àbójú omi ti dá àgbàrá pọ̀ àwọn èèyàn wá rọ́jú wá kírun lórí ìkóńtà àgbàrá yìí ẹ̀jẹ̀ yá sí kíni lè má káwọn èèyàn mọ̀ tún dá àbó wá àgbàrá wá ní àásù lè má ẹ̀wọ̀n ìsìlámù ayú ẹ̀kọ́ ara yóò já kọ́ lọ sálọ̀ lásìkò orúkọ kan àbọ̀ kí mi yóò mọ̀ ní ọ lára dé ìdílé mọ̀ jẹ́ pọ̀ sàárà ọlọ́run ní tó gbòyìn àti ẹ tó bá sì dáwálẹ̀ kọ̀ọ̀kan ìgbà wá jẹun méjì pọ̀ náà tó o bá ti sọ ní àádà rẹ̀ tó o bá ti sọ ní kí jọmọ́ àádà rẹ̀ àmọ́ kí bá ti pè táwọn oníwòye mọ́ ọlọ́run dákọ̀ ó ṣàánú wa aláwọ̀ tó tún wá ṣe ọlọ́run kò sì gbà fún wa so irun títí ọ̀rọ̀ ọ̀rọ̀ tóbi gan ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣẹ́gi ní jama abdullahi bin shaqiq ó ní لم يرى أصحاب رسول الله أصحاب رسول الله صلى الله عليه وسلم شيئا تركه كفر ó láwọn sáré ànábì sọ̀lá àtọ̀lá wọn rí nǹkan kan pé tẹ́ ẹ bá ti fi nǹkan náà lẹ̀ yóò tíyàn lọ bí kúfúrú àtẹ̀wọ́n tó irun náà gbà pé tọ́ ọ̀bá ẹni ti fi kírun ọdún kírun jọmọ́ ọdún kìfèrè wo àwọn tó wá lọ́ọ̀ ní di kìfèrè tẹ̀ láì kírun rẹ àwọn náà ló dáhàn yọ ogun ogun ìmọ̀ ńlá làwọn àfáà fi ja ara wọn lórí ẹni tí ò kí o ogun ìmọ̀ ńlá ni o tí wọ́n kọ̀ tíra fi pé àwa ọmọ tí ń gba bá ń ka tíra àwọn àlùfáà wa ń gbà tó máa ń ja ogun ìmọ̀ yìí àmọ̀ ah, ìwọ náà ni pé tó ló ní pé ẹni tí ò kí o yìí náà àwọn àfáà méjì ń kí o abẹ́sí ni wọ́n sọ pa àwọn tó sínú àwọn kan ní bẹ̀rù yọ wọ́n sì máa wà nídìí kan wá tó lọ tó wà straight forward anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam anábìnrin bẹ́ẹ̀ ní rọ́jùlẹ̀ wọ́n bẹ́ẹ̀ ní kófúr tàbí sọ́lá arábìnrin tí ń bẹ láàrin mùsùlùmí àti kèfèrí bí ẹgbẹ́ tí ó kàn fi bọ́ kúrò nínú islam wọ́n ti kébí òun náà nìkan gbé lòun sílẹ̀. aláàdùn lẹ́nu ìlú ìdáná wà bẹ́yìn náà mo sọ́lá ó ní nǹkan bí àdéhùn tí ń bẹ láàrin àwọn àtàwọn wọ̀nyí tàbí yàtọ̀ síra wa kò dúró lọ fàmọ́ntàrẹ́kà ẹnikẹ́ni tó bá ti déhùn sílẹ̀ kọ́ni kẹ́fọ́ ọ̀rọ̀ ti kí wọ́n kọ́ wá pera rẹ̀ mùsùlùmí kọ́ wá gbọ́ tó ń pè kò sì tòkó lẹ̀ ká máa wí fún ọ wí fún ọ ọmọ gbọ́ ọ̀ sì kí ọlọ́run pè ọ níjọ́ ìgbésẹ̀ ìpìlẹ̀ òṣìbọ̀ ti là àwọn mìíràn àbá àbá àwọn wáyé fi tètè bèèrè àwọn ní kàkọ̀dìká mọ́rọ̀ sáà náà lè wí kúfúrú ń dúró náà kúfúrú pé ọ̀nà ńlá ló dá ní gbogbo kúrò nínú Islam aláwọn náà gbà pọ̀ dàrọ̀ ní ọ́ tọ́jú báwọn àwọn akẹ́ gbà pé kí ni o ọ̀daràn àwọn náà ní fojú wọ̀ ọ́ ojú wọ̀ ọ́

àwọn ènìyàn tó yẹrú ẹbí èkìrù náà nù àwọn ẹ̀kẹ́ ń gbà nù kátó láwọn tó gbà pété ìfèrí lọ́gbà tó bá ti kú wọn gbọ́dọ̀ kí èsì ọ̀la bọ́ ọba kú àwọn ọmọ rẹ tó jẹ́ mùsùlùmí kò yẹ kẹ́ jogún lọ sí ní kéde níyàn bọ́ ọba kú ibi tá a máa ń sìnkú mùsùlùmí tí wọ́n gbọ́dọ̀ sí ọdún bẹ́ẹ̀ torí kí ni kò yẹ kí ìwọ tí yóò mú mùsùlùmí mọ́ sí rẹ̀ tí ìbá ti kọ́ tí náà àti gbéra lásán lọ àti tí ọlọ́run ó ṣe òsì ìgbà àti kí ọlọ́run ó ṣe láwọn yìí ṣe wọ́n pé eléyìí ẹmọ́ ìwòlẹ̀ dàmú ara yìí ìfẹ́ yìí òun kí ló ń kú sùlùmí tí ẹ dàpọ̀ ẹjá àwọn olùsọ̀ náà èrò ó ti bú àbí òsì ó rọrùn kò ní twenty four hours gbogbo ọ̀rọ̀ wákàtí márùn tá a fi wákàtí tẹ́ ń pe òkèlè wákàtí kẹlà ní jẹyọ kan Yorùbá ló kàn ló wákàtí síbẹ̀ àkókò márùn ni irun àkókò ìrun kọ̀ọ̀kan gbogbo tí ó gbà lọ́wọ́ rẹ̀ ni mọ́jú ìṣẹ́jú mẹ́wàá lọ àtọ̀sàlù aláàtọ̀ kírun ó yẹ dákùnú twenty four hours tàbá ní ten ten minutes fún o ó dá many minutes fifteen minutes kátó àwọn ní ìwà mọ́sálásí ọ̀rẹ́ ìwà mọ́sálásí ẹ̀dá fún iná ní ten minutes ó dá ìṣẹ́jú mélòó báwọn one hour one hour five minutes kára fún fifteen minutes àyẹ̀kọ́ ó kù like twenty two hours fifty five minutes wọ́n lọ nìkan rẹ̀ sábà fi ṣẹ̀wá ọba àmọ́ sùn sókè mùsùlùmí ò ní kí ni kí ni mùsùlùmí kí ni kò ní kí ni kí ni yóò máa rò tí ò fi ní kí ni kí ni yóò sọ pé ó ṣẹlẹ̀ tó wọ́n fi kí ọ̀rùn sànù wa ó ẹ̀rí ọ̀rọ̀ yìí lágbára dé àwọn kèdè yìí pọ́n mẹ́lẹ́ sẹ̀gbẹ́ ní tàbárí kìtẹ̀ tó wá sí omi ṣe ájì padà ní ọ̀tí ìgbà ìsìlámù kí lọ bẹ́ wá kínú sí tó bá títà lè kí á mọ̀ tí ó bá wọ náà tán ọ̀rọ̀ láàmà á fi wọ́n pé máa ń sàlákà fún ìṣàkọ́ èyí ṣe tẹ́ ìwà ni ó rí ni sígbà tí bẹ láyé lọ́lọ́wọ́ tó wá bí àìsírù jáwọ́ kèfèrí ìdákùn tó bá ti pé ìyàbá yóò ṣe kèfèrí fáwọn ọlọ́lọ́kùn bí mọ̀lẹ̀ dá ìsìlá ṣe káwá sọ ń pa ẹni pé ó ń pèpè ó ń kílèmù pé mùsùlùmí lọ ẹ̀sùn ọ̀rọ̀ tá a bílẹ̀ kan kírokíro tó mọ̀rú àǹfààní tó mọ̀ orí ìrìn tó mọ̀rú ìyà tó jẹun níbi àìsírù ó yẹ kó mójútó àdínkù yẹ kó mójútó níjọ tí ò bá tí wá sábòjútó ẹni ẹni ní kínú nìkan kí lánà torí abárẹ́jù à ń sá torí pé yóò ní wa lára bá a bá ná à ń sá torí pé yóò jò wa bá a bá rí bàn à ń sá torí pé ó má kàn kọ́ta má bàa wà bá a bá rí bí wọ́n ń pé wó à ń lọ bẹ̀ bí yàrá náà lè wó gbà a bá rí bí wọ́n ń pé oúnjẹ à ń lọ bẹ̀ bí yàrá yóò lè kàn wá abájọ́ ti ń pín aṣọ àgbọ̀dọ̀ bí ayé nìkan wa tọ̀ à ń wo àǹfààní ta fẹ́ nílẹ̀ ìwọ náà wá gbọ́ àǹfààní tó lọ níbi ìrún ọgbọ́n yàtọ̀ yóò jọ bí àìkírun ọ̀ wá kí ọ láyà nìyẹn ló fẹ́ sí ọ̀rọ̀ àdáwọ̀ àwọn tọ́nà tó ń kéfèé ọ̀rọ̀ wọn súnmọ́ púpọ̀ àmọ́ tójúmọ́ lè súnmọ́ léwu wọn ló dànù wọn tó yẹ kí ìwà kíkan fìkan lẹ́yìn ẹlòmíràn máa ń yẹ ọmọ ń kí àṣùbà náà ẹ àṣùbà sọ yìí wọ́n tó ń kí àṣùbà tọ́ọ̀kì gbogbo yòókù ọ̀ọ̀lù ẹ̀skẹ́pù ìyá ọlọ́run torí yòókù tọ́ọ̀kì náà kò ní padà ní kásùbà àtọ́kì náà wúlò mọ́ láti yàmọ́ torí ẹjọ́ tó padà rò lórí àwọn èyí tọ́ọ̀kì náà bí ìgbà tọ́ọ̀kì kankan náà lọ padà lójọ́ lé lórí àbí kọ́ kí rẹ̀ complete tọ́ndà kó mọ́ṣáàtì náà lọ́wọ́ mọ́ṣáàtì pàtàkì kọ̀ọ̀kan torí àsìkò síbi ní àdúrà abẹ́lẹ́ wa lọ́wọ́ ní ìkọ́lá mi wáyé ní ìfọ́lẹ̀ ẹ̀yẹ ti dàgbà ìyá kan ẹ̀yìn bàbá àti àwọn wọ́n ti dàgbà ìtọ́jú bá وعملا متقبلا وشفاء من كل داء أنت مجد من القيامة ألا tí wọ́n lẹ́sẹ̀ ńlá tí wọ́n bá ti wọ́n lọ́nà tó bá ní kọ́lọ́wọ́ bá fẹ́ sàánú ìyàwó tó ń gbọ́ ẹ̀ṣẹ̀ láyé táwọn àwọn abẹ́ ṣàlùmọ́ pé ní màláìkà ẹ máa lọ rí kó wọn ẹ̀rọ rí kó wọn jáde wọn táwọn màláìkà bá dé ní jahanna wọn sì máa kó àwọn mùsùlùmí tí wọn wà níbẹ̀ láti kó wọn jáde wọn ló mọ̀lẹ́ pé iná ti ba gbogbo ara wọn jẹ́ àti déédéé ibi tí wọ́n fi ń kalẹ̀ kí ẹnì fọ́nà nìkan wọn nínú gàlà pẹ̀lẹ́ tí wọn máa dá wọn wọn máa kó wọn jáde wọn máa iná ò gbọdọ̀ jó agbára ìwà tó ń kalẹ̀ fún dání Allah subhanahu ọ̀dọ̀ ọ̀là kírun kírun kú oríire gan ẹni tí ó sì kírun náà náà kú ìyà òun náà ti kí ni jàmá kú ìyà tàbí gbogbo wọn tó ń kírun tó máa gbọ́ wa ọlọ́run fi ràn ọlọ́run o wọ́n sì máa parọ́ kan fún wa má wọ́n sì máa bẹ̀ wá ṣẹ́ ìyà má iṣẹ́ ìyà iṣẹ́ tó wọ́n jẹ wa àní má ẹ̀dá kan máa ṣàdúrà kọ́lọ́ fi ràn mí lọ́kàn iṣẹ́ ìyà ló ń bẹ̀ wá o.

kó wá túbọ̀ fi hàn náà lọ́dọ̀ wá lọ́wọ́ jùlọ yọ ilé ìlàgbọ̀n lè ní títí di ọjọ́ ní ọjọ́ orí tí a máa tẹ̀síwájú abẹ́lẹ́ wọn ní láyé ìlú ọ̀kọ́ ní ayé ló fọ́lẹ̀ ayé ìlú ìyàkọ̀ ìmọ̀ náà fi àárẹ̀ wọ́n ti kọ́ ní tẹ́lẹ̀ wọn wọ́n àmàlà ní ọkọ̀ọ́bẹ̀rẹ̀ wọn sì fà àmì ìkọlìlá ọjọ́ mẹ́jọ àmọ́ ní sátọ̀dé ibi kéde ńlá a sì jòkó lórí ẹ̀sẹ̀ tó ìgbà tá a bá wá lè zoom padà ọlọ́wọ́ bá wá ṣe ní rọrùn rẹ̀ kéde ńlá sábà ṣe ọlọ́wọ́ bá fún wa. bákan náà àwọn online online kíláà kan wà online students ẹ̀sìn wà wà àwọn online students. ìwọ̀n ìṣẹ̀lẹ̀ ìfẹ́ so àwọn péjì the voice of truth ó dà pé ó túmọ̀ láǹtẹ̀ lọ́wọ́ ó ní àwọn issues so àti wá ní àwọn péjì kan tẹ́lẹ̀ péjì madrasa ansoro sunna islamic center tẹ́ péjì kan náà ti wá wà báyìí officially inshallah ìyẹn ní eh, imam kutubi online àá padà máa yìí gbogbo wa máa lọ lè subscribe sílẹ̀ ìdílé ńlá òun náà padà máa bí bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò wa lọ ọlọ́mọdé àṣàlẹ́kùn àgbẹ̀fọ́ صلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك هذا السؤال نعم قاتل الله اوكي عبد القادر طيب níjọ́ kan wà tá a béèrè question yìí tó dáhùn question tá a lọ́wọ́ sí lórí báyìí kò kékeré kan báyìí ẹgbẹ́ ọlọ́run kan lọ́sẹ̀ tó kọjá àwọn apèyí nínú àwọn online student online student àwọn online followers orí mi ò bí wá student ni wọn àwọn ah, bí wọn gbẹ́jìlá náà bá ti gbẹ́jìlá dání ọ̀yẹ́ ti àtúntò lọ́mọ gbẹ́jìlá káwọn lọ́wọ́ wá sílá kan wọ̀ ẹni tó bá ti ní kíra lọ́wọ́ ẹ̀yìn student ó wá gbọ́ wá sílá sẹ́yìn followers làwọn yìí àwọn student òun lọ wá mú lásìlá account lórí fóònù ẹ̀ lójú máa ka ọlọ́mọ fóló dára tó gbére question ọlọ́mọ down àwọn láìpẹ́ rẹ̀ sí wọ́n sì wá bẹ̀rù táì ẹ̀rọ ọlọ́run náà wá bá mi sọ̀rọ̀ ní last week wọ́n ní àwọn rí ẹjọ́ tọmọ náà dáhùn lè orí àwọn náà wá wúndọ́ náà pàtó náà làwọn ti wá fẹ́ mẹ́sẹ̀gì nípa àwọn wá gbàgbé ìmọ̀tàwọn wá rántí láàárọ̀ bá ti parí náà pẹ̀lú lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn ni àwọn fẹ́ fún ní ẹ̀bùn àwọn ni kì í fún òun nìkan ṣoṣo máa ń rán mi sí owó wọ́n ní fún ní five thousand naira. báwa ló sọ̀rọ̀ sí ọ̀pọ̀ ọ̀pá ju bí wọ́n ṣá wà wọ́n ló mọ lọ́sílẹ̀ àti ní ìwọ̀n jùmọ̀ yìí àtọ̀sẹ̀ tó ti báyìí gbé irú ọlọ́wọ́n gbàdúrà wa so ó ní ká ọ̀nà fún ìwọ́n tó kù ìwọ́n tó mọ̀ sùn lábá ṣe hálùkọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ìyá kálọ̀ sùn lọ́nà ìyá ọ̀rọ̀ wa ohun ansa wọ́n ti gbà ní àdìrẹ tó sùn lórí gbogbo tẹ́ alìsọ àti one two three four five six seven eight nine ten mo ti ten tó ọlọ́ọ̀dá lè dáhùn ọ̀gbẹ́ tó ní jáde wà

tó lè ṣe kọ̀dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ló lè ṣe rẹ̀ tí bá ti yọ yọ ọ̀tọ̀ àwọn afá máa ń ní àwọn nínú àwọn nínú wọn ní tí ó bá ṣe rẹ̀ bí yóò fi san irun méjì jàkèrè tí ó wù lákàtà nígbà ní yóò fi ogun méjì méjì nàmbà tó. tó bá wá di ẹ̀rù eh, sí ọjọ́ kejì sí orí ṣé ó máa bẹ̀rẹ̀ sí ìtajà. a kì í bá ṣe ìṣà tó bá di lẹ́sàn padà a kì í bá ṣe ìṣà ọlọ́run nàmbà sẹ́yìn. Ẹ gbọ́mọ̀, àdúgbò الجو طيب بارك الله فيك fẹ́wọ́n wọ́n ti bèrè dáadáa wọ́n ti lò ilẹ̀ mú wọn ti bèrè dáadáa kí lọ́n kí lọ́n tí wọ́n kan lóṣù wọ́n ni ó wọ̀ lọ́dẹ́ lálẹ́ kalẹ̀ wọ́n lálẹ́ kalẹ̀ ẹjọ́ sọ́ọ̀rì ok ìyẹn ọmọ fẹ́ ẹjọ́ sọ́ọ̀rì a ní àwọn ọmọ tábí táwọn afún kékeré ọmọ òkú lò béèrè wa ni pé tó bá tí wọ́n sì wọ́n náà níjọ́ náà Allahu a'lam ọ̀rọ̀ èyí òrùn mẹ́rin sáwà dájú ọ̀rọ̀ ńlá táwọn àlùfáà tí wọ́n sì fi mọ̀ ara wọn òní ọ̀rọ̀ yìí hmm? àwọn apá kan náà ní mímọ̀ wọ́n sẹpẹ́rẹ́tì láàrin ọmọ olùgbàgbọ́ òdodo àti àwọn ọmọ tí kìí sọ ọmọ olùgbàgbọ́ òdodo àwọn míì láwọn ọmọ olùgbàgbọ́ òdodo wọn máa tẹ̀lé àwọn ìyá wọn wọnú àlùjánnà hmm? sòsè pé káàlì àrùn àlùjánnà náà kí sì ọ̀tọ̀ wá nínú àwọn ọmọ àwọn kèfèrí àwọn oníṣẹ̀lẹ̀ àwọn ọ̀dùnmọ̀ wọn náà àmì wa nínú kò yí nìkan tán wọn báyìí gbogbo tó bá ti ń jọ mú òkú lò ó àtọmọ olùgbàgbọ́ àti ìṣẹ́ olùgbàgbọ́ pé ogun wà nínú ìdájọ́ ìdájọ́ yìí kí ni ìdájọ́ náà ìdájọ́ òun ni pé ọlọ́run Allah subhanahu wa ta'ala yóò wà ní kí bí ọrùn kan yóò jáde láti lọ́nà jahannam ṣe ìpáwé lè ní tiwọn ṣe nǹkan kan láyé ní dáàbò dáàbò kan fún wa láyé a ní bẹ́ẹ̀ wá ní tẹ́sì tí wọ́n ti wá lé ọlọ́run wa kó wọn bóyá gbogbo ẹ̀yìn yìí ó yẹ máa wo ilé àwọn àmìlẹ́ máa wọ ọrùn tó yọ nínú jahanna èèyàn máa sáré lọ́rí jù wọ́n ní àwọn ọmọ kan kí títọ́ bá gbọ́ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ kí ni wọ́n ṣe wọ́n sáré lọ́rí pé àtibólúwa ah, wa náà ni ó sì ní a máa wọ ibẹ̀ lọ àwọn mí láwọn dájọ́ yìí náà wọ àwọn sí mẹ́sẹ̀jì tọ́dọ̀ wọn náà alábàtí wa lọ bẹ́ẹ̀ tó bá ti yá àmì táwọn kan bá ti lọ bẹ́ẹ̀ àwọn kan àwọn wà àwọn wà du à gbólódé àmọ́lọ́ yìí alọ́run yìí máa à jáde náà máa sí láti àní ọlọ́run àwọn ọmọ kan láwọn ti dúró mi àwọn ẹ̀dúró ni ní jáde náà máa ní à olólùwà wà ebúdé àwọn ọmọ mi àwọn náà nù fún hmm, àwọn òṣùwọ̀n lọ́la wọ́n táwọn yìí bá ti wá bẹ̀rẹ̀ sí ìbẹ̀tọ̀ olùwà lórí ẹ̀yà ìgbó ẹ̀yin tẹ́ lọ́jọ́ àdámọ̀ ọ̀yà ẹ padà àwọn aláìka ẹni ni wọn ó di lọ gbà jẹ náà dẹ́gbẹ́tì kẹ́yìn yìí tí mẹ́sẹ́jì bá dọ́dọ̀ nílé ayé bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ ti gbà mí. ìjọ kakú oyè kó mọ́ ẹ̀yin gangan wà lọ́mọdé àná kò sẹ́yìn bá lè ṣe báyìí wájú èèyàn ọlọ́run yìí àkàláwọn mẹ́sẹ̀njà náà mọ̀ ọ́n sí nígbà tẹ̀lé lórí ayé ẹ̀sìn kí ni ẹ̀yìn aláṣẹ ti jùlọ yọ ẹ̀yìn kankan rẹ̀ wà ọjà náà wọ́n wá fọ́ọ̀ṣì àwọn ojúlówó ọmọdé akọ́mọ́ṣẹ́ wa lọ́wọ́ jáde mọ́ ọmọ àwọn ọjà wa náà kọ́ńtà sáwọn ọ̀sìn yọ. Thank you kò yé mi. ó di ọ̀rọ̀ àti ok. ó àkọ́kọ́ ni pé ó dà sí masala náà padà délé insha Allah bóyá ọ̀dọ̀ next class wa àmọ́ kí ká sọ̀sẹ̀ tí ń bọ̀ ní ìṣèlú pọ́sẹ̀ tó tẹ̀lé àmọ́ insha Allah nígbà tá a bá di zoom padà ẹni tó jẹ ìrún asọ̀ àwọn kan nínú òun tó lé tá a gbọdọ̀ máa jẹ òyìnbó asọ̀ wa ó lè rókí níwájú àwọn ìrún asọ̀ ó lágbára púpọ̀ ó wà nínú òun tá a gbọdọ̀ máa jẹ tí ó sì tọ́ kéèyàn máa jẹ́rú ìrọ̀lẹ́. tó bá yẹ kó lẹ́sìn ni ó ti sùn gbà pé kò tí ẹran tí wọ́n àwọn aṣọ wa gbèrè lọ. só lè lọ kí lẹ́yìn ẹni tó ti máa àwọn míín náà wọn ní mímọ́ wọn ló lè lọ kí wọn ló lè ṣe kí ni jama ó lè lọ kí. tí mo bá wá lọ rí kí bẹ́ẹ̀ lẹ́yìn ẹni tó ń kí máa gbèrè lọ́wọ́ ìyí òun wa ń bẹ lórí rákà ẹlẹ́kejì kó ó wá bá wọn kíra ká lákọ̀ọ́kọ́ ó sì bá wọn kíra ká ẹlẹ́kejì rákà méjèèjì tó gbà wọn òun náà ní first and second rákà tiẹ̀ bàbá sálámà kí ni yóò ṣe yóò yóò wá san rákà méjì tó kù níbi ìrun tiẹ̀ gẹ́gẹ́ bó ṣe yẹ kó san rákà méjì on normal day. Ṣé kílẹ̀ báwọn? rákà méjì ló bá ó bá rákà kẹta ó rákà kejì àtẹlẹ kẹta ló bá gbé àbí rákà kejì àti kẹta yẹn ní rákà kejì wọ́n jòkó ní rákà kẹta wọ́n jòkó rákà méjèèjì yẹn òun ni first and second rákà tiẹ̀ níbi ìrún asẹ́lẹ̀ tó jọ ẹ̀yìn ó yé báyìí mẹ́rin ló kú lẹ́ẹ̀kú tó kì ẹ̀ kó kí méjì tó kù àgbà sóyè ọlọ́run ṣùgbọ́n bá dùn á lè àwọn ọmọ ń gbà pé tọ́mọ́lá lè sànrún kírun kan lẹ́yìn ìrun kan pé àwòrán àrùn ìyẹn gbọ́dọ̀ jọ so irú òun lè táwọn rẹ̀ jọra wọn àbí kò jọra wọn kò jọra wọn àwòrán rẹ̀ wọ́n lé kí ni wọ́n mọ́ gírí olóko mẹ́ta ní asiri olóko mélòó so àwọn kan táwọn máa fẹ́ avoid òun náà làwọn kan tó fẹ́ fi àmọ́ wọn lọ́wọ́ àlá wọn ni pé a lè kí bẹ́ẹ̀ a lè ṣe kí ni Allahu a'lam. Thank you àmà tó ń zà pé wọ́n fẹ́ wà. Àwọn oúnjẹ gbẹ̀rẹ̀ bọ́dá máa ń pààyàn jọ sí báyìí. Olúwo mi máa fẹ́ rẹ̀. Irú bẹ́ẹ̀ tí ó yẹ kí ẹ̀ ń fọ́ lọ sí mẹ́rin. Má dá sí àdúrà lórí ara rẹ̀ o. Ìrọ̀rùn bẹ́ẹ̀ bá ti ń kú ọ. Má ṣe gé mi. Àwọn àṣàyà tí nìkan ń bẹ sáńdé ọtí mi aláwọn ọmọ kan mọ́ kúnyàn láwọn àsìkò ọ̀rọ̀ ṣètọ́nù ló dé yẹn kí la fún jàmọ́ ṣètọ́nù ló dé so ìdí nìyẹn ló jẹ́ pé ṣètọ́nù ló dé òun a gbọ́dọ̀ wa ká lọ kírun wa ká lè ṣọ̀pá kírun sọ́dọ̀ àpò ṣètọ́nù wa ní pé tọ́ bá kírun tọ́ báyìí orun tó ń pọ̀ òun kí ni yóò kàn sí ẹ ọmọ ṣètọ́nù ló dé ní dọ̀là àmọ́ tí orun bá ti débi èyẹ ti sọ kẹ́kẹ́kẹ́ta tí a fi tó orun ìbá ìwà dórí ìrùn tó mọ̀ lọ rẹ̀ ti dé oge wọn ni kò sùn ó lè wà ní ọgbẹ́ni ìgbésí lápò bá ti sùn ní thirty minutes thirty minutes ní ìjì wa ó lè lọ lè kí ìrùn rẹ̀ àmọ́ wọ́n bá ti mọ̀ pé ọ̀ sùn lọ pọ̀ lè mọ́ jì í àwọn àlùfáà nínú ilé yìí kì í ṣe studio nítorí pé ìwọ náà ti mọ pásítọ̀ òun tó òun wá dúpọ́ ń gbé ọ lọ tó kọ́kọ́ lọ́dún láti kí ìrùn rẹ̀ náà تفضل بلى بلى عشان الله الله تكبيرة الانتقال تفضل سوى معنى الله تفضل Thank you. alẹ́ni tí ó ń ṣe ìrìnàjò zoro àti asu ti wá gba lọ́nà ó ti wá pọ̀ kúrò pé òun á lọ ní ṣe jamu sọ̀nà nígbà tó wá gbé ní báyìí ó wá sọ pé kó ń kọ́kọ́ ní láti díẹ̀ náà nǹkan mẹ́sàn-án bíi ten minutes náà ẹjí mi ti máa sùn tán tí wá sí ìrìn ìwọ̀pọ̀ bí ó dé mi five lápò ìdúró iṣẹ́ bó ṣe ní táìmù díẹ̀ lọ́tọ̀ àbá ni mo ti wá sùn ó ti kọjá sáré kìá lọ irú ẹni bẹ́ẹ̀ lóò ní ìran rẹ̀ ọlọ́mọṣẹ́ àmójúkó fẹ́ nìkan wa lópin ìgbà tásìkò òun ò tí ì kọjá kò tí ì di ọ̀daràn tó ṣe kéde tó gbé ìrìn rẹ̀ kébí ọ̀daràn tó gbé ìrìn sílẹ̀ ó dẹ̀ tó ṣe ní plan láti àtìkì àmọ́ ẹgbẹ́ bí ìmọ̀ràn gbogbo àwọn àtàbà mẹ́rin kò báyìí yàtọ̀ sí pé ẹni kọjá sáré kìá mọ̀ náà orun tó ń sun ọlẹ́mọ̀dì tí ò fi di mọ́gbìn àtàlẹ́yìn ń pọ̀ lásìrìn àjò àwọn pé ìrìnàjò tó bá gbà ní lórí tí ó tó kóòrùn àṣírí sínú ìrìnàjò lè jẹ́ lọ bí ìrìnàjò five to six hours nìyẹn ayé ẹ̀kọ́ inú ìrìnàjò bẹ́ẹ̀ kódà kó mọ̀ tẹ́kọ̀ wọ́n lọ drive gbogbo kọ́ kánú mọ́tò wọ́n ṣe kíní kan náà lásán níyàn bá dé ilé tó bá sọ pọ̀ lọ sùn à ọlọ́run nìkan ló ń gbà tó ti jí o so ó bẹ́tà èyí kọ̀ọ̀kan kí ni tí ó kì í tó bá kì tán ìbá àbájá ẹni tó mọ ń kírun dáadáa gan sọ nígbà ọba ti kírun yọ ọkàn òní balẹ̀ fúláṣí ẹni tó mọ ń kírun àtọ ọba ti kírun ọkàn òní dédé ni òní balẹ̀ ṣùgbọ́n àmọ́ ìwọ ikọ̀ kírun tọ́nà wá ní pé ọkàn wà tó kírun tí wọ́n balẹ̀ ọlọ́ ọ̀tá àlà fọ́tọ̀. Hmm. Hmm. ẹni tó yan náfìlà èyí lè fẹ́ kírun náà èyí wá ní bá jọ ìyẹn òun sì yàn lọ́fíìlà rẹ̀ òun sì kankan kọjá pé innamal a'malu bin-niyyat wa innama likulli imri'in ma oníkálukú gba aládà níyàn tó dá òun dà níyàn lọ́fíìlà tó gba aládà lọ́fíìlà àwọn dà níyàn ọ̀rọ̀ yàn àgbà aládà ọ̀rọ̀ rẹ̀ so àdìsí mọ́ àtúntà lábẹ́ tí òun insha Allah ilẹ̀ jọ ọ̀rọ̀ sáyẹn àmá ó di tó lè ṣe fún ọlọ́wọ́ náà. Oṣù طيب قصد الفيديو طيب يعني سامي Please help me inform. I want someone to hear it direct from Sheikh. Please, for the sake of Allah. Can you come? Huh? Sunnah. Eh, ah, Sunnah. I want to say Sunnah pé ká gbọ́ fún ìyẹn ni. kẹ́lí náà gbọ́dọ̀ rẹ sí ẹ ká lọ ṣílù yẹn ni ẹ máa gbọ́ bẹ̀rẹ̀ àbí bọ́ alákùnrin ha asúnà nítorí pé ní súnà àtàrọ̀kọ̀ àmàlà ìlànà là ń pè ní ìlànà ìlànà but nínú Islam nítorí pé ní قل كل ما أضيف إلى النبي صلى الله عليه وسلم من قول أو فعل أو أو تقرير سبحان الله شوف هذا شوف هذا يتذكر السنة السنة الوجود ما شافتي صلى النبي صلى الله عليه وسلم من قول ويرى بصوني يلا من قول ويرى بصوني أو فعل أبي تعلم شيء àwọn tẹ́kìrì àbí tí wọ́n ṣe lójú ànábì sallallahu alayhi wa sallam ṣùgbọ́n léyìí ọ̀nà pẹ̀lú sunna ṣùgbọ́n gbọ́dọ̀ tá ànábì wa sọ àti tá ànábì ṣe àbí tó ṣe lójú ayé ànábì sunna táwa wí yìí àwọn tá ànábì sọ yìí àwọn tá ànábì sọ yìí àti tá ànábì wa ṣe àwọn kan yìí wá pín sí oríṣiríṣi ọ̀nà àwọn míì bẹnu ẹ̀ ọ̀ràn èèyàn ni máa náà bìí ti sọ́ọ̀n ọ̀ràn èèyàn ni ká ṣe bó ṣe ti ṣe ó ti dọ̀rọ̀ èèyàn fún wa lẹ́yìn tó sọ àwọn míì wà ń bẹnu ẹ̀ ṣe pé anábì sọ àmọ́ kìí ṣe kí wa lórí kìí ṣe ọ̀ràn ẹ̀ bá a bá ṣe àgbà ládàá bá a bá sì ṣe ànígbà ládàá so kí láàbí wa máa dáyò mọ́ ó ní ká padà sí ìlànà táwọn onímọ̀ tí wọ́n gbé kalẹ̀ àwọn ìlànà yẹn làwọn ní usulul fiqh náà tàtàrà bẹ́ẹ̀ pín àwọn ìdájọ́ Islam àwọn apèsàn ní wájú yẹn ni tí ó mọ̀jọ́ ọ̀nà yẹn bóyá láti inú alukur'an àbí láti inú ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam afọlọ́kọ̀ tó gbogbo tó bá ti ń jọ́ ọ̀nà yẹn nínú ìṣẹ̀rí àwọn òun là á mọ̀ pé ní wájú àwọn onímọ̀ tó wá ní àwọn kan ní wọn bẹ nínú ìṣẹ̀rí kì í jọ́ ọ̀nà yẹn ọlọ́rúkọ tá a máa pè yí o ní kí ni o ní sunna ìyẹn ní orúkọ ìdájọ́ náà kẹ́rì àwọn onímọ̀ tó sọ ilé yìí àti ìtọ́pẹ̀ lọ́rọ̀ yẹn yìí àti ìtọ́pẹ̀ ní súnà yìí ó wá ní iṣẹ́ gbé kalẹ̀ káàfi mọ̀ wọ̀n wọ́n àwọn ní méjèèjì ẹlìmọ̀ ọ̀rọ̀ tó sọ tí wọ́n ti pín àwọn àdájọ́ pé ìdájọ́ kan lọ́ra yẹn ìdájọ́ kan ni súnà ìdájọ́ kan ni haram ìdájọ́ kan ni makuru ìdájọ́ kan ni mubah márààrún àwọn sábìsọ̀ dájọ́ yìí ẹlòmíì wá ṣe bí orúkọ tán sọ̀ dájọ́ òun ni gbogbo tí ń jórúkọ ni ó máa wá jẹ́ ìdájọ́ ó kò yí ìdájọ́ tí òfin sọ̀rọ̀ yẹn nínú ṣẹ̀ríà tá a fún lórúkọ súnà àwọn ẹlòmíì wá ti gbọ́yé pé bóyá túmọ̀ ẹ̀ ni pé gbogbo tó bá ti wá pè ní súnà báyìí o ó ní kò kí ń ṣe ọ̀ràn yẹn wàhálà kọ́tà ibi tí mistake àṣìṣe tó ti wá wọ ilẹ̀ Yorùbá nù. ìgbà lómi ò tún ti gbọ́ yé òun tún ní ẹ̀rọ súnà ní tó bá ẹgbẹ́ ọ̀dọ̀ ànábì ló ti wá kò dẹ̀ kí ń sọ̀ràn yẹn àmọ́ tó bá ti wá láti wá alukur'an òun ni fardu òun dẹ̀ ní ọ̀ràn yẹn èyí náà kọ́tà because àwọn kíní kan wá láti wá alukur'an tí èdè ẹ̀ṣọ́ ọ̀ràn yẹn amma al'ayu aya wannan al'ur'an ayatul dai wannan ayatul gudun al'ur'an na suratul ghafara Allah ya yi lajina amur iza tana ayatul bidaini ila ajal musamman faktuhu ẹ̀yin tẹ́ gbàgbọ́ lòdòdó tẹ́ bá ti yẹ jẹ́ gbèsè tẹ́bẹ̀ yára ilé owó dàkókò kan ẹ̀yà ní pé ẹ̀kọ́ ẹ̀kọ́ nǹkan yẹn kalẹ̀ so àkọsílẹ̀ yẹn ọ̀ràn yẹn jama ọ̀ràn yẹn yìí mọ́lọ́ àkọsílẹ̀ yẹn kìí ṣọ́ ọ̀rọ̀ yẹn súnà yìí na súnà yìí mọ̀ láti bá inú Al-Qur'an inú wọlá pé sọ́mọ́ inú Al-Qur'an ìdájọ́ rẹ̀ sí ní kílá púpọ̀ dájọ́ rẹ̀ súnà so ọ̀nà mọ́ṣá àṣàrò ẹnì kankan wa so wá pé akẹ́ni rẹ̀ tí wọ́n lọ rè é gbìyànjú àti lọ gbọ́ fún lẹ́kṣọ̀ yẹn ó lè fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé jù báyọ̀ ọlọ́ta yúúsùfù dà yúúsùfù ọjà ńgbà tó ṣe wọn lè gbọ́ tẹ́lẹ̀ ń gbọ́ pẹ̀sẹ̀. àwọn iṣẹ́ àwọn tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ àti ìjọba nínú tó pé àwọn àsìkò àsìkò iṣẹ́ yẹn àwọn máa ń wà níbi àárín àwọn ìdí àárín crowd làwọn máa wà ẹ ṣe pé àwọn máa ní láti tẹ́tí gbogbo wọn tó bá tí ó máa sábà jẹ láàrin bíi bíókì àti pásẹ̀lì mọ̀gbẹ́sẹ̀ pé àsìkò ó sábà bọ́ sásìkò tó kí ni àwọn lè ṣe tó ní ẹnu òkè tó sábẹ́ ẹ̀ka sí. gbogbo iṣẹ́ orí ká sọ̀rọ̀ pátálá ní ìṣẹ̀lẹ̀ kan gbogbo iṣẹ́ tí mùsùlùmí bá ń ṣe tó bá ti lè máa kọ bí àsìkò irú iṣẹ́ bẹ́ẹ̀ ká sí kí ni jọmọ́ ká wò lè ṣe ká wò lè ṣe láàrú àwọn táwọn aláwọn tí méjì àwọn ní options tó pọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ gbà kò ń ṣe irú kò ń ṣèyàn kan ló máa ń ṣe irú iṣẹ́ rẹ̀ ṣẹ́gbà ẹ̀kẹ́ máa láàrin kan bẹ̀rẹ̀ fẹ́ kọ́ báyìí kò ń ṣèyàn kan so ká máa ṣe tàná wò táàkì òun bá ti tó káwọn kan nu wọn kan lọ kírun káwọn kan kan kọ̀ǹtínú wọn kódà kó àìpẹ́ ẹ̀kọ́ kan ní wọn lọ kírun ká ní àbí àmẹ́rin òbí lọ́kọ́ lẹ́ẹ̀kan náà ọ̀yà kí ẹ̀sán kọ́ lọ kírun káwọn tó kù máa kọ́ kọ́ bá ṣe lọ kélé tó bá ti kírun tán kó máa bọ̀ padà kẹ́lómi náà kó tó lọ kírun tábàápàá ní kan sí i láti ṣẹ̀rọ ọba subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kejì ni pé tí ò bá jẹ́ pé gbogbo ìgbà ló ń wáyé báyìí tí ò bá ti jẹ́ kí ni gbogbo ìgbà ká ní jọ tíṣẹ́ bá kàn gbomi olùkan ní wílé ìmá wáyé èèyàn láǹfààní àti ìdàdúró àti àṣeyàn papọ̀ pẹ̀lú bá jẹ́ mú pé ibi ò gbọdọ̀ ṣúgbà ẹni náà tí wọ́n gbé ìgbìmọ̀ àti wà lọ ní wọ wọlé ọmọ wa nípa kí n máa gbowó àwọn. láti tó bá jẹ́ pé kéèyàn ti fẹ́ ní ọ̀sẹ̀ nìkan fẹ́ ti pé ẹni ẹni tó ti ń rówó jẹ ti di ọ̀dọ̀ àwọn Christian àbí àwọn tó ń sọ. ètò kí ni kéèyàn ti ṣòro kọ́mpì jẹ. kò yé mi. àwọn àwọn tí wọ́n ti tẹ́lá akẹ́kẹ́ ṣe pé bí tó ṣe ń rówó bóyá bí ọ̀dọ̀ àwọn Christian ti ń àbí àwọn tó jẹ bẹ́ẹ̀ òun yẹn wá ta kọ́mpì àwọn ọ̀dẹ̀ ìṣe lọ́wọ́ ṣe lọ́dọ̀ rẹ̀ táwọn bá ti bá ṣiṣẹ́ sí ṣẹ́ rẹ̀ ni. ní wọ́n dàbí kò ṣe bẹ̀rẹ̀ làwọn ṣe ṣe ẹni tó rówó ní ọ̀nà bí àwọn royal pastor ní lákèjì tó bóyá ló wá dá kọ́mpìnì rẹ̀ àwọn ṣe níbi kọ́mpìnì rẹ̀. ní kọ́mpìnì rẹ̀ yóò. pé ọmọ àmì gbẹ́sà yìí máa kílẹ̀. bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ yẹn ní pé ó ṣiṣẹ́ nípa fún owó àrà tí o bá ti kílẹ̀ nínú ilé ìwòlú tó bá wọn ṣé bèrè ní ìwà tó bèrè ní ìlà kù táìmù tó lọ. ẹ̀rọ bẹ́rẹ̀ wọn lọ́sọ̀ fáànà wọ̀tà ádà ní ma ní ìwà kára ní ìwà yìí wọ́n الذي بل وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء. péjì Imam Kutubi online gbogbo àwọn tí o bá ti subscribe síbẹ̀ ọ̀ subscribe sí ẹ̀yìn báyìí tàbí ìyẹn sí ó ṣe é ṣe kó yóò ní padà bí péjì tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó máa lọ lórí ẹ̀ ó ní péjì àṣọ́rọ̀ sọ́nà islamic center péjì bẹ́ẹ̀ tí ó ní àwọn kan lẹ́kí ó láti lẹ́ẹ̀ máa ṣe lórí ibẹ̀ nígbà tá à ń yà lọ báyìí sọ ní sàmù ọlọ́mọṣà fún aláboyè rẹ̀ ọ̀sọ́ yìí náà wọ́n sọ ní màá lábẹ́ kọ́sọ́nìkọ́ Muhammad